إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته eléyìí ni ìpàdé mìíràn nínú àwọn ìpàdé olóṣooṣù tó jẹ́ ìpàdé ti mímọ̀ tó jẹ́ ìpàdé ti ẹ̀sìn tó jẹ́ ìpàdé ti oríire kódà a tún gbà pé ìpàdé ìbùkún ni a tún gbà pé ìpàdé gbígbàdúrà ni àwa dúpẹ́ fún ọlọ́run ọba wa tó fún wa nírò àwọn àǹfààní yìí a fún lórí ẹ̀ àtúnwá ń bẹ́ẹ̀ wípé kó ṣe àlékún oore yìí kó ṣe àlékún ìbùkún yìí kó ṣe àlékún dáadáa yìí fún ẹnìkọ̀ọ̀kan wa àtúndúgbẹ́ fún ọlọ́run ọba pé ọkà wa kún kan nínú àwọn tó rí ìmọ́lẹ̀ oṣù yìí oṣù alálùbáríkà oṣù oríire ó tún wá sí wá nìkan nínú àwọn tó rí tó tún sàǹfààní nínú ẹ̀ àwa ń bẹ lọ́hùn oore àti pé ìmọ́lẹ̀ náà kò fún ẹnìkọ̀ọ̀kan wa ní oṣù yìí bákan náà tó ń bẹ ọlọ́run ọba wa yìí kó tún fi wá sí kò ń gẹ́ òru kan tó jẹ́ sí pé ọba gbogbo òru ayé ni bẹ́ẹ̀ gbogbo nǹkan tí ń wá láyé àti lọ́run tó bá béèrè níbẹ̀ ó ti di tiẹ̀ ń bẹ̀ à ń bẹ lọ́wọ́n ọba kó fi èmi àti ẹ̀yin síkan nínú àwọn tí ó ṣe déédéé òru náà táàárẹ̀ ò ní ṣe wọ́n lóru ọjọ́ náà tí ṣètọ́ọ̀nù ò ní lo ẹ̀mí wọn lóru ọjọ́ náà tí ọ̀lẹ́ ò sì ní lẹ wá lóru ọjọ́ náà ṣàbáwá ìjọsìn fọlọ́wọ́n ọba lóru yẹn náà tá à ń pè ní láyé látòlù kọ́dìrì yìí kó ṣe wá nìkan nínú àwọn tí àdúrà tá a bá ṣe níbẹ̀ kó ṣe wá nìkan nínú àwọn tí ọlọ́wọ́n ọba yọ tẹ̀wọ́ gbà lọ́wọ́ wa ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin ẹ̀yin mùsùlùmá lóbìnrin ẹ̀yin aláàwẹ̀ lọ́kùnrin ẹ̀yin aláàwẹ̀ lóbìnrin pàápàá jùlọ àwa tá à ń ṣe ẹ̀tìkáf lọ́kùnrin wa àti lóbìnrin wa àtúnkí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí síbi ètò tí oṣù yìí èyí tó jásí wípé àwọn ọkùnrin bí ọkùnrin àwọn ènìyàn bí ènìyàn àwọn ni wọ́n ń ṣe agbátẹrù wàhálà rẹ̀ bákan náà àwọn ẹni tó jásí wípé ọlọ́run ọba fún wọn lárísìkì níwọ̀n bá bó ṣe fún wọn wọ́n sì ń ná sójú ọ̀nà ẹ̀sìn àwọn náà ni àtàwọn ọkùnrin bí ọkùnrin ènì tá a pè ní kọmitíìn àti àwọn ènìyàn bí èèyàn tó ń tọwọ́ bà kù láti pé kí ètò náà kó máa lọ dáadáa báyìí àbẹ̀lọ́wọ́n ọba fún gbogbo wọn ọlọ́wọ́n ọba kó ṣe dáadáa fáwọn náà. ẹ̀rí òní a ní topic tọ́já sí pé ó tóbi díẹ̀ ó sì fẹnu ọkẹ́jú ọkẹ́nu ọkẹ́ra òun náà lórúkọ tí wọ́n fún pé àṣọrọ́tù sáà kí ni táwọn pè ní àṣọrọ́tù sáà òun náà ni àpẹẹrẹ ọjọ́ kan àpẹẹrẹ píparẹ́ ayé àpẹẹrẹ páyé ti tán àpẹẹrẹ pé kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ láyé mọ́ àpẹẹrẹ pé kò sáyé mọ́ àmọ́ páyé ayé ayé àgbàgbé gbólóhùn ayé tí nǹkan yẹn bá ti dé padà àwọn àpẹẹrẹ rẹ̀ òun náà ni a fẹ́ mẹ́nubà ní ìjókòó ti ìpàdé tí oṣù yìí ṣùgbọ́n ká tó wọnú ọ̀rọ̀ yọ̀ọ́ da ká sì palẹ̀ mọ́ àwọn nǹkan kan òun náà ni pé ká mọ̀ pé àṣọrọ́tù sáà ní tá à ń pè ní àṣọrọ́tù sáà yìí òun náà ni àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ pé ayé ti fẹ́ parẹ́ gbogbo wa náà la mọ̀ pé ayé náà parẹ́ àbí ṣe fẹ́ da ọlọ́run ọba láyé kí ló sì òfin ní parẹ́ gbogbo ń tọ́ba ti jẹ́ da ọlọ́run ọba yìí tán náà ni tọ́ba níbẹ̀rẹ̀ bí wọn ọ̀sẹ̀sẹ̀ sọ fún wa pé yọ parẹ́ tí kì í bá ṣe pé yàrá bá jẹ́ amukun mẹ́kọ̀ọ́ làákàyè ènìyàn ni ó máa takò wípé ayé ò ní parẹ́ ṣebẹ́ da ọlọ́run ọba láyé náà owó tó o ní tọ́ ọba ti ná oúnjẹ tó o ṣe kalẹ̀ tó tó ń wò pé ha ní ilé ọwọ́ náà má fọ gbé báàgì ráìsì sínú ilé ẹjọ́ kan rí tó ń wò pé ẹjọ́ gbogbo nǹkan yọ parẹ́ láì tí ì ka hadith anabi Muhammad fún wa ṣùgbọ́n àwọn tí wọ́n máa gbọ́ léyìí làwọn àwọn ènìyàn ṣùgbọ́n ènìyàn kan lórílẹ̀ ayé tí wọn ò tiẹ̀ mọ̀ páyé ọ̀parẹ́ torí gbóhùn gán gbà pé wọn ò ní kúrò láyé ni tò nípa báyìí àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ pé ayé ọ̀parẹ́ òun náà la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n ó yẹ ká mọ̀ yìí pé gbígbàgbọ́ yé yí pé a fẹ́ mọ̀ àpẹẹrẹ táyé ò fi parẹ́ yìí ó ní wa a nílò pé ká gbàgbọ́ yé wí pé abala kan ni kinní yìí jẹ́ lára àwọn orígun ìgbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà tàbá bẹ̀rẹ̀ wa léèrè pé orígun mélòó ni ìgbàgbọ́ nínú ẹ̀sìn Islam ìgbàgbọ́ òdodo là ń sọ o kì í sí ìgbàgbọ́ lásán orígun mélòó ni ìgbàgbọ́ òdodo nínú ẹ̀sìn Islam gbogbo aláàmà dáhùn pé mélòó ni àwọn kan pé márùn ẹ ṣé mẹ́fà ni àbí márùn níbẹ̀ yẹn ń kọ́ lẹ́yìn ọwọ́ tó mi ń kọ́ mẹ́fà ni ẹ orígun Islam ni márùn orígun ìgbàgbọ́ òdodo jẹ́ mẹ́fà tá a bá ń ka orígun ìgbàgbọ́ ẹ ọmọ mọ̀ pé ìkan nínú ẹ̀ ni tọ́pìkì wa yìí jẹ́ tá a bá ń sọ pé orígun àkọ́kọ́ òun náà gba ọlọ́run ọba gbọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ká gba àwọn màláìka rẹ̀ gbọ ẹlẹ́ẹ̀kẹta ká gba àwọn ẹlẹ́ẹ̀kẹrin ká gba àwọn tíra alálùbáríkà òun náà ni ká gbà pé ọjọ́ kan ń bọ̀ tí tí gbogbo ayé ọ̀tàn tí ò ní sí nǹkan kan láyé nìyẹn tá a fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lẹ́nu kí ni àpẹẹrẹ tá a fi mọ̀ pé orígun ẹlẹ́ẹ̀karùn-ún yẹn ó ti fẹ́ dé òun náà la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ tó tá a bá wá mọ̀ báyìí eléyìí yóò jẹ́ ká mọ̀ yìí pé alukoran ni jẹ́rìí wípé àwọn orígun márààrún yìí torí bàbá ń sọ pé orígun orígun ìgbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà yìí tá a ka márùn-ún bẹ́ẹ̀ yìí tí a bá máa fẹ̀rí tì kódà tó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mímọ̀ a lè gbogbo wa ti gbàgbọ́ lóòótọ́ ṣùgbọ́n ọ̀dọ̀ náà yàn ká mú evidence wà lórí níta wíìn ọlọ́run ọba ń sọ nínú sọ́lọ́tù nìsa àyà one thirty six ọlọ́run ọba sọ pé yá ayọ́ aladina amanu aminu billahi wa rasulihi wal kitabi ladi nazala ala rasulihi wal kitabi ladi anzala min qabli. ẹ̀rí nínú àyà yìí ni pé ọlọ́run ọba sọ pé wa man yakfur billahi ẹnikẹ́ni tí ó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ tí ó sì gba àwọn màláìkà náà gbọ́ tí ó tún gba àwọn tírà gbọ́ tí ó tún gba àwọn òjíṣẹ́ gbọ́ tí ó tún wá gba ọjọ́ kẹyìn gbọ́ yìí tá à ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́nu yìí faqad dhalla dhalalan ba'ida irú ẹni bẹ́ẹ̀ irú bẹ́ẹ̀ ti sọnù kò lè gbọ́ ọmọ yìí tí ẹ ti di bó bá ti lọ báyìí ó ti lọ nìyẹn ẹni tí ó bá ti nígbàgbọ́ ni ìbọ́lọ́hún ti ròyìn wọn nìyẹn bẹ́ẹ̀ náà ni suratu tawba àyà twenty nine ọlọ́run àbá sọ pé qatilul ladina la yu'minuna billahi wala bil yawmil akhir. ìyẹn ni pé inú àwọn tá a máa bá jà lórílẹ̀ ayé níjà ẹ̀sìn òun náà làwọn tí ò bá gbà pé ayé ọ̀pá rẹ̀ tí wọn bá gba àwọn eh, topic tá a mú wá yìí ìyẹn pé àpẹẹrẹ tá a fi màpá ayé ọ̀pá rẹ̀ tí wọn bá nígbàgbọ́ sí i ìyẹn ni pé tá a bá ti mẹ́nu lékọ̀ọ̀kan nínú àwọn àpẹẹrẹ táyé òfin parẹ́ tánàbí fi sàlàyé fún wa yìí sallallahu alayhi wa sallam tọ́lọ́wọ́n ọba náà ti sàlàyé díẹ̀ fún wa nínú àlùkùránì ń tí ẹ̀kan ọ̀tẹ́ ẹ bá ti lẹ́ni tí ń gbọ́ tọ́kàn rẹ̀ bá ń sọ pé wọn ọ̀gbàgbọ́ wọn ọ̀gbàgbọ́ ní ẹ̀tọ́ yẹ ká bá jàjẹ̀ ẹ̀sìn lọ́wà torí pé káfíìrù lẹ́yìn ní alukóran ní pè wọ́n gbogbo àwọn tó bá ti rí báyìí kèfèrí ni wọ́n. nípa báyìí tá a bá wá mọ̀ yìí pé àwọn àpẹẹrẹ tá a fi màpá yọ parẹ́ tá a bá gbà pé orígun kan ló nínú orígun ìgbàgbọ́ ǹjẹ́ lẹ́yìn mọ̀ yìí pé foundation kan lábẹ́ kí foundation òun náà ni pé gbogbo ẹni tẹ́ ń pè mọ́mìnì láyé ọgbọ́dọ̀ nígbàgbọ́ sí gbogbo nǹkan tó bá pamọ́ tí ọlọ́run bá wá ṣàlàyé ẹ̀ fún wa àbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bá ṣàlàyé ẹ̀ fún wa orígun gbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà ìgbàgbọ́ yìí ń táàrí ni wọ́n ní agbọ́ lọ́wọ́ ọba gbọ́ ta lọ́lọ́lọ́run yóò náwó ẹ̀ agba màláíkà gbọ́ àti ẹ̀gbọ́dọ̀ bẹ́ẹ̀ lọ́n kárí màláíkà tó lágbára wo gbé ìmọ́lẹ̀ làwọn àwa ń tẹ omi làwa omi àti ìmọ́lẹ̀ wa ti wá pàdé tó bá pàdé kan ó ni àwọn sì sọ́ọ̀n jùjà wa lọ ọ dájú pé èèyàn ni ó yíwọ́ fún nàám àárí màláìka tó wàkútù bìhí àárí tíra ṣùgbọ́n àmọ́ bó ti sọ kalẹ̀ àbí sáré ńgbà tí ń sọ kalẹ̀ ṣùgbọ́n àárí tí wọ́n kọ fún wa ni nàám ó di mélòó báyìí ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ náà ni àwọn òjíṣẹ́ wa àárí wọn ṣùgbọ́n àwọn ni wọ́n sọ fún apọ́lọ́ ń sọmídò jíṣẹ́ a sì gbọ́dọ̀ gbàgbọ́ torí pé a ti rápẹ̀lẹ̀ tá a fi gbọ́dọ̀ gbà lára wọn bẹ́ẹ̀ náà ni wal yawmil akhir ọjọ́ kìíní ta lọ́lọ́run tọ́bọ̀ rí ẹja bọ̀ ẹja rí ẹ̀yin agbọ́dọ̀ gbà yín bẹ́ẹ̀ náà ni wal qadar kádàrà tá a rí kádàrà tá a bá rí kádàrà ni àní ti wàhálà tá a bá rí kádàrà ni àìsàn ní ti wà tá a bá rí kádàrà ni kò solóòsì mà tá a bá rí kádàrà ni ẹnìkankan ò ní ní mà ẹnìkankan ò sẹ́nìbọ̀dì mà gbogbo aláàmọ̀ gbígbé ayé tó jẹ́ sí pé a ti mọ̀ pé kíní ọ̀sẹ̀ rà ní lọ́bẹ̀ẹ́ naam so nípa báyìí àwọn nǹkan àwọn ẹ̀yìn ó nídìí kárí foundation náà gbèsè ayé wa pé mọ́mì ní òdodo gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí ntọ́ba pamọ́ nǹkan wo láwọn anígbàgbọ́ sí tọ́pa mọ́ oní nǹkan tí ọlọ́run ọba bá sọ fún wa pé mo ṣe báyìí mo ṣe báyìí tàbáwá nínú hadith tọ́lẹ́sẹ̀ ńlẹ̀ tí ànábì sọ pé mo ṣe báyìí ọlọ́run sọ báyìí ọlọ́run sọ báyìí abọ́dọ̀ gbàgbọ́ tọ́ọ̀bà tí ìbá débẹ̀ ni ó ti di kíni ó ti di mọ́mì ní òdodo àlè wọnú ọ̀rọ̀ tọ́lọ́run ọba gbé kalẹ̀ nú bẹ̀rẹ̀ sọ́tòlùbákọ́rà tí a bá tí nígbàgbọ́ sí ń tọ́pa mọ́tọ́ wà ní alukur'an àti ń tọ́pa mọ́tọ́ wà ní sunna anabi wa sallallahu alayhi wa sallam a lè sínú àwọn tọ́lọ́wọ́n ròyìn bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n pé dáálí kàlkìtàbù dáálí kàlkìtàbù la rayba kí wàá lọ́wọ́ ọba fi ròyìn wọn ọlọ́wọ́ ọba sọ pé ulaika ala hudan min rabbihim. èyàn nìyẹn ìyẹn ni wípé ká tó lè wà nínú àwọn tọ́lọ́wọ́n ọba ròyìn inú àyà yìí wípé àwọn ni wọ́n mọ̀nà àwọn ni wọ́n sì jèrè àfi nígbàgbọ́ sí nǹkan tó pamọ́ ìròyìn tọ́lọ́run ọba kọ́kọ́ fi ròyìn wa láwọn tá a bá nígbàgbọ́ yìí ni pé olùbẹ̀rù ọlọ́run ọba la jẹ́ lọ́lọ́run fún pé hudan lil muttaqin àwọn wọn ni muttaqin alladhina yu'minuna bil ghaib ìròyìn àkọ́kọ́ nìyẹn ní bá ní foundation àkọ́kọ́ tó gbọ́dọ̀ wà ní gbèsè ayé ẹni tá a pè lólùbẹ̀rù ọlọ́run òun náà ni pé ó gbọ́dọ̀ kọ́kọ́ nígbàgbọ́ sí ntọ́pamọ́ gáyìbù ntáàrí táàfíìl tí bàbá wa rí tí bàbá bàbá wa rí táwọn ìran tó ṣáájú rí tá sì gbà pé ó gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ ni àwọn ẹni à ń pè ní mustapon ìròyìn àkọ́kọ́ nù ìyẹn fi yé wa yí pé nínú táàfin ní àgbọ́yé aṣọ́rọ́tù sáà àwọn àpẹẹrẹ táàfin máa mọ̀pá yí fẹ́ parẹ́ mùmínì gbọ́dọ̀ nígbàgbọ́ sí ntọ́pamọ́ ìntọ́pamọ́ táàrí lára rẹ̀ gan tó wà ẹlòmíràn yí pé ẹ̀sìn tó wà open ló ń láìkì ẹ̀sìn wa ló wà open jù ẹ̀sìn Islam ló sílẹ̀kùn tàn yányán fáyé torí gbogbo foundation ẹ̀sìn wa ló yé wa. èyí tí òye wa ń bẹ̀lẹ̀ tó dìrọ̀ ọba nìkan subhanahu wa ta'ala nàmá a asọ̀rọ̀ ìsìlámù ní ìsòye wa ọba wa mélòó ni ẹ̀yọ̀ kan ni ànábì wa mélòó ni ẹ̀ǹ tí ò ayé wa báyẹn òye wa irun wa nàmá ní ọ̀pàtẹ́ máa kí yẹn máa kí mẹ́ta àti nǹkan kan wa kò kò sí bẹ́ẹ̀ náà ẹ̀sìn wa ó clear sí wa so Islam dúró lórí ní tó clear dáadáa ṣùgbọ́n àwọn nǹkan tó dìrọ̀ mọ́ ọlọ́run ọba lọ́lọ́run fi yé wa yí pé mo jù yín lọ ẹ lè mọ̀ nígbà bá wa má sí rí ìjọba tán yányán ẹ rí i pé ìyẹn ìṣèjọba mà ẹ má sí rí ọlọ́run ọba tán ẹ kí lọ́lọ́run á fi jẹ́ ọlọ́run gbà náà ẹ̀sìn nu yẹn àwọn nǹkan tí a pamọ́ fún wa nínú ẹ̀sìn Islam yìí ó fi yé wa yí pé ọlọ́run gbogbo ìmọ̀ tó dìrọ̀ mọ́ ọlọ́run ọba nìkan ní jẹ́ báyìí ṣùgbọ́n tó di ẹ mẹ́sìn gan tá a fi jọ́sìn fọlọ́run ọba kò sí kankan tó pa mọ́ mẹ́fà ó clear rábí alẹ́ ní ìsìn pé kí ni sọ́ọ̀bù zakat gbogbo aláàmà sọ pé ẹ́ ó yọ àbáyé ọwọ́ àbáyé dẹ̀lílù evidence evidence rẹ̀ ó clear kọ́mọ́ àá sì gbọ́ pé wọ́n ní à ń ki ọ̀rọ̀ fáwọn mùsùlùmí pé nǹkan kan wà ní ẹ̀sìn wọn tó pa mọ́ no n tó dìrọ̀ mọ́ mímọ́ ọlọ́run ọba iná ni ọjẹ́ mọ́ àṣọrọ́tù sáà ìdófiribáni ṣùgbọ́n tá a fi jọ́sìn fọlọ́run ọba nínú ẹ̀sìn wa yìí kò sí ní tọ́pa mọ́ mẹ́ẹ̀ anabi sàlàyé ẹ̀fọn anabi gan jẹ́rìí pé sallallahu alaihi wasallam ìgbé ṣe mo ṣe mo ṣe pé àbí ṣe pé gbogbo àwọn tí wọ́n wà mẹ́jọ náà sọ pé bẹ́ẹ̀ ni iṣẹ́ rẹ pé kò kù síbi kankan ọlọ́run ọba náà sì jẹ́rìí sínú Al-Qur'ani pé al-yawma akmaltu lakum dinakum ẹ̀sìn yìí ti pé lẹ́nu yẹn ni pé níta fi jọ́sìn fọlọ́run ọba ọ̀pamọ́ fún wa nínú ẹ̀sìn tiwa yìí kò dàbí àwọn ẹlẹ́sìn mìíràn àwọn ní tọ́pamọ́ nínú ẹ̀sìn wọn tó dojúrú pátápátá bí ẹsẹ̀ télọ̀ fi ẹsẹ̀ máa ń wí tí ò yé wa télọ̀ ọmọbìnrin ta nípa báyìí nígbàgbọ́ iye àṣọrọ́tù sáà àpẹẹrẹ tá a fi màpá yìí ti fẹ́ parẹ́ yìí ó nídìlò ó nílò pé ká nígbàgbọ́ sí nǹkan tó pamọ́ nǹkan tó pamọ́ wo ni nǹkan tó pamọ́ tó jẹ mọ́ mímọ́ tí kìí ṣe pa àfin jọ́sìn fọlọ́run ọba gangan. naam ẹ wá jẹ́ àlọ́ mọ̀ pé nínú àánú ọlọ́run ọba tó kò lórí àwa mùsùlùmí nínú ẹ̀sìn wa yìí ó ní wípé tòun ti bó ti jásí pé àwọn nǹkan tí ó dìrọ̀ mọ́ mímọ́ ọlọ́run ọba yìí ó pa mọ́ ọlọ́run tó wá fún aláwọn sáìn tá a fi máa mọ̀ pé kinní yẹn ti súnmọ́ ẹ̀rí pàánù ọlọ́run ọba ló fáwọn ẹ̀dẹ́ nìyẹn sáìn yẹn la fẹ́ mọ̀ lónìí ẹnì kan onítọ́ fójú àlùkí àmọ́ ọjọ́ báyìí nínú wa kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ ànábì gan ọmọ sallallahu alaihi wasallam ṣùgbọ́n tẹ́ ẹ fi mà kó ti súnmọ́ ọlọ́run fún wa sọ́lọ́ wa sànù àbí ọ̀sánù wa nẹ́ẹ̀sì Islam ẹ̀nà ìyẹn ló fi jásí pé bàbá bíèlè lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn míì táwọn náà níwèé wípé ẹ jẹ́ ká mọ sáyìn tá yóò fi parẹ́ nù ìwé ẹ̀sìn èyí tó bá rí kà náà wọ́n lè mọ́ rí ka ju méjì lọ ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò rí kà ṣùgbọ́n lọ́dọ̀ ti wá yìí tá a bá tẹnu bọ̀ ní ìṣẹ́wọ́n máa gbọ́ ọkọjá one hundred bí àpẹẹrẹ táàsì mọ̀ báyìí ti fẹ́ parẹ́ ẹni ni pé dídá tí ọlọ́run ọba mímú tí ọlọ́run ọba fi rán ànábì wa sallallahu alaihi wasallam bí kò sàlàyé fún wa yìí pé àwọn kankan wà tẹ́ fi mọ̀ pé ayé ti fẹ́ parẹ́ o àtàyànú ló jẹ́ fún wa àṣẹ àánú lọ́jọ́ fáwọn ẹlẹ́sìn Islam àṣẹ àánú lọ́jọ́ fẹ́ni tó ti sùn lọ àṣẹ àánú lọ́jọ́ fẹ́ni tí ń ṣiṣẹ́ dáadáa kó lè bá tó mọ́ra sí ẹni tó sùn lọ kó lè bá yí padà yí pé ẹ́n ayé máa ń parẹ́ tó wọn bá máa ṣe bóyá yóò kàn mórí ilẹ̀ kó wọn lè bá yí wa wọn padà nípa báyìí tọ́pìkì wa yìí ó náà ní àṣọrọ́tò sáà kò sí èméjì pé nínú orígun gbàgbọ́ ó náà ní àṣọrọ́tò sáà wa nínú orígun bákan náà tí a bá ń ṣàlàyé nípa àpẹẹrẹ tá a fi mọ̀ pàyé fẹ́ parẹ́ yìí ó ká mọ̀ pé pípàtàkì ẹ̀ òun náà ni yóò máa jí ẹni tó ti sùn lọ yóò máa ta jí pé yes ayé ti fẹ́ parẹ́ o pàápàá jùlọ lákòókò tá a wà yìí tí gbogbo wa ń wáyé káàkiri ayé tá a létí ò wa tá a bá ẹ̀yìn ò tẹ̀lé láyé bá tí ayé ọlọ́run ti dáko tó dáyé ń tiẹ̀ ó ti wá bà kọ́lọ́run tó dá anábì wa ádámù alayhi salatu wa salam ẹni akọ́dánù ẹni akọ́dá òun náà ni anábì wa o anábì wa ádámù táwọn èèyàn bá ń sọ pé anábì wa muhammadu lẹni akọ́dá wọn ò gbà o wọn ò gbà rárá ádámù làkọ́kọ́ alayhi salatu wa salam ẹni akọ́dá ti ń jẹ́ ádámù yìí bàbá wa àgbà nìyí ọlọ́run ti dáyé ó tó dáa o ti dá sámà ó ti dálẹ̀ o ti dá o ti dá gbogbo ẹ̀ ó ti dómi ẹ̀ẹ́n tọ́wá láyé bá ní ayé ti lọ nígbà tí bàbá wa Ádámù láyé bá sẹ́mi àwọn àlebá ìwọ́ lébá àlè lébá ìdí nìyẹn tó fi jẹ́ sí pé àkókò tá a wá yín ọ̀pọ̀lọpọ̀ wa à ń lẹ́yé tí gbogbo wa náà sì mà pa àlè lébá èmi ọ̀mọ ẹni tọ́gọ̀ tó bá ń láyé kéèyàn rí píjọ́ ti ọkọ̀ kọ́ máa lọ ráì tuntun ní express ọ̀nà Èkó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tún ṣe dáadáa nìyẹn kọ́ wá pé yes máa ń so mo fẹ́ lé ọba òun wá ń sáré ẹ pé á wò pé ẹ̀gọ́ lélẹ̀ yìí kò ní làákẹ́ wéré ń tí ọ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ àwa tá ń láyé jọ ayé ti lọ láti nǹkan bí ẹgbẹẹgbẹẹgbẹẹgbẹ̀rún ọdún sẹ́yìn bí bí ń yọ ọrìn gan àlébà àtàmìlẹ̀ fún nǹkan fúnra ara rẹ̀ eré kíkan kíkan ló ń ta sọ nípa báyìí lákòókò tá a wà yìí àwọn èèyàn ti láyé wọ́n ti di ayé mọ́yà wọn ò rojú tọ́lọ́wọ́n ọba mọ́ àwọn èèyàn díẹ̀ ló kù níbi tọ́lọ́wọ́n ọba díẹ̀ tó kù náà kàmìkàmì ló ń ṣe tó bá ṣe díẹ̀ yóò tún sá lọ bá tún ṣe díẹ̀ yóò tún wálé bá tún ṣe díẹ̀ yóò tún sá lọ bá tún ṣe díẹ̀ yóò tún wálé àti tá a bá ń ṣerú àlàyé irú àwọn ọ̀rọ̀ báyìí yóò da gbogbo ẹranko gbogbo ènìyàn tó ti jẹ́ kó lọ yóò da wa padà sílé padà nàám torí pé mímọ̀ ṣàlàyé àpẹẹrẹ ọjọ́ ìsàn yìí yóò jẹ́ ká máa mọ̀ pé ayé ti súnmọ́ láti parẹ́ èyí tọ́lọ́wọ́n ọba náà tẹnumọ́ fún anú alukur'an suratul anbiya tabalọ́lọ́ ń tẹnumọ́ nǹkan yẹn ni pé ó repeat ẹ̀ ó wí láì máa yé ìgbà ntọ́lọ́wọ́n ọba bá sì tẹnumọ́ ó yẹ káwọn náà mọ̀ pé nǹkan ńlá nu ọkọjá kínú ọkọjá bẹ́ẹ̀ mímọ gbàgbọ́ yé kínní yìí ọ̀rọ̀ àpẹẹrẹ ajọ́ àlìkìyàmọ̀ yìí yóò jẹ́ ká máa mọ̀ pé ayé ti súnmọ́ láti parẹ́ ìtọ́lọ́wọ́n ọba tẹnumọ́ náà lọ́kọ́ sọ́tà làǹbẹ̀yà ọlọ́run ní iqtaraba lin-nasi hisabuhum. ọlọ́run ló ti sún máwọn ènìyàn iqtaraba lin-nasi ó ti sún. àgbékalẹ̀ iqtaraba ó yàtọ̀ sí qaruba ẹ̀yin kọ́ máa jẹ́ ti àwọn àfa ẹ̀yin àfa ẹ̀tẹ́ ti yín dáadáa nísìn ẹ̀yin lẹ́lẹ̀ tí mo fẹ́ sọ yìí ìkìtà rọ̀bà ó súnmọ́ pẹ́kípẹ́kí nìyẹn kọ́rùbà ó súnmọ́ náà ni ẹ̀ máa ní ìkìtà rábùtùhù mo ti fẹ́ débẹ̀ nìyẹn ana qaribun ah mo ti ń gbóòórùn bẹ̀ lọ́ọ̀kan ìtumọ̀ ẹ̀ ọlọ́run wa ọjọ́ ẹ̀san sáà tá à ń sọ̀rọ̀ rẹ̀ ìkìtà rọ̀bà. àǹfààní àkọ́kọ́ tẹ́ jẹ níbi tọ́pìkì ni pé àmọ̀ páyé ti súnmọ́ torí pé nígbà tá a bá ń ka àwọn àpẹẹrẹ sáyìn tá a fi mọ̀ páyé ti fẹ́ parẹ́ yìí tá a bá ń rí i pé àìmọye ẹ ti ṣẹlẹ̀ èyí táwa gan rí lọ́wọ́lọ́wọ́ ń bẹ báyìí èyí tá a gbọ́ ń bẹ tí ò sí sí èméjì ń bẹ yóò jẹ́ ká mọ̀ kó ti súnmọ́ bákan náà mímọ ṣàlàyé ọ̀rọ̀ yìí yóò jẹ́ ká máa mọ̀ pé ìjọ́ta yóò bá parẹ́ kò ní fẹ́ nìkan notice pé mo fẹ́ parẹ́ òjijì náà yóò dé ọlọ́run ọba fi sọ́nù sọ́lọ́tù Muhammad ayayeti eighteen sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá sọ pé fahali na ila sa'ata ta an ta'tiyahum baghtah. tún bá fún tàyẹn wí. bá fún ni pé yọ bẹ̀lú yìí gíjà lẹ́ẹ̀kan náà ni. ó ní kílẹ̀ ń retí tẹ́ǹ pé ọ̀fẹ́ lẹ́yìn ó kú one thousand years tààtàn ló láyé ẹ̀ bákọ́tà tán yọ kàn bẹ̀lú yìí ní bá yọ bẹ̀lú yìí lẹ́ẹ̀kan náà ni àyè yọ parẹ́ láì plan fún àyè torí pé a ti ń rí sáyìn rẹ̀ báyìí torí pé sáyìn tí ó tutù ní àwọn kéékèèké tá à ń rí lọ́wọ́ yìí sáyìn tó gbóná tó bá dé ń mọ lera wọn ni abádébẹ̀ àmọ̀ sàlàyé ẹ̀ ìkíyí parí tí kejì ó fi wọlé wọ́n mọ lera wọn báyìí tó nípa báyìí bẹ́ẹ̀ náà ni suratu Zukhruf aya sixty six ọlọ́run bá sọ pé hal yanzuruna illa as-sa'ata an ta'tiyahum baghtatan wa hum la yash'urun. tọ́ba ń wá baghtatan nínú Al-Qur'an baghtatan gbólóhùn yẹn wọ́ọ̀dù yẹn tọba sọ sínú àrò kan òun wá kiri ipe ń bolo ọlọ́run lò mọ́jú gẹ́gẹ́ bá a máa wá àwọn àyà zakat tẹ́ ẹ bá ní gbólóhùn wo ni ọ̀rẹ́ zakat jùnú kùránì sọ̀láàtù tẹ́ ẹ bá ní gbólóhùn wo ni ìmánu billahi jù nínú àlùkùránì àlèyọ́mùlẹ̀ àáfírì ni wà bá ń náà ló ti wá lọ tọ́ba wọn wá bá gbẹ́tà táǹkà kiri nínú àlùkùránì bí tó ti rí jù tó lẹ̀ mọ́ lára jù òun náà lọ́rọ́ jọ́ ń gbé àlùkìyàmọ́ kisini tuma ba ko tatan oji jinan ko ban yen ni ta ba so ojo alkiyama la ba fun lo ko pe ojo ojiji atagba ojo kini ojiji ba ko tatan lo wa ta ba wa kiri wo diyen kilo le maju nu na oro nu alquran in to le maju ni asaa ojo ní wọn bá wá ní nǹkan ó ti bá wa lójijì fẹ́ ká dẹnu lẹ̀ ká dojú lẹ̀ ká dẹ̀ra lẹ̀ ká máa wòran àfi ká múra gírí tò nípa báyìí ẹ̀yọ́ mọ̀ ya wa a wà nínú àwọn àpàdé tó lágbára lákòókò yìí ṣùgbọ́n kókó ọ̀rọ̀ wa yìí àbí tọ́pìkì wa yìí ó ní àwọn kókó tó nínú màá sáré wí fún alérè àṣọrọ́ tó sáà àpẹẹrẹ páyé fẹ́ parẹ́ àgbọ̀ aláyè lábẹ́ rẹ̀ àwọn nǹkan tó ń bọ̀ yìí. àkọ́kọ́ a mọ àwọn ìwé àwọn tíra díẹ̀ ní tó ti ṣàlàyé ọ̀rọ̀ yìí fún wa fáwọn àfa tó bá fẹ́ lọ yóò lọ gẹ̀ẹ́tì ẹlẹ́ẹ̀kejì kí ni túmọ̀ tọ́pìkì yìí gan ani tó kí ni túmọ̀ ẹ̀ à ń pẹ́ àpẹẹrẹ ọjọ́ àlùkè àmọ́ kí ni túmọ̀ ẹ̀ sẹ́mọ̀ pé ni ká máa túmọ̀ kan pé àpẹẹrẹ ọjọ́ àlùkè àmọ́ ìgbà sálẹ̀ kí ni túmọ̀ Òṣogbo ó gbọ́dọ̀ èèyàn sáré lọ mú hó lọ́fẹ̀ẹ́ ló fò báyìí kó sì lọ mú s lọ́fẹ̀ẹ́ ló fò báyìí kó tún lọ mú hó kejì náà kí ló wá ṣe hó tó fi lọ mú hó tí ò mú e àwọn onídìí ọwọ́lọ̀ nídìí gbogbo àwọn orúkọ tá a máa wò ní ọ̀pọ̀lọpọ̀ là á máa wò pé kò nítumọ̀ àwọn onítumọ̀ ó kọ ìtọ́wá jẹ́ ó kọ nǹkan ó nítumọ̀ àṣọrọ́tò sáà táwọn wí táwọn pé àpẹẹrẹ ọjọ́ àlìkìyàmọ̀ yìí ọlọ́lá yìí nínú ẹ̀ lábẹ́ àwọn akókó tá a tó máa gbọ́ òun náà ni kí ni ẹ̀rí nínú alukur'anul karim ti ń sọ fún wa wípé bẹ́ẹ̀ ni àpẹẹrẹjọ́ alùkìyàmà wà nínú kókó gbọ́ kí ni àwọn ẹ̀rí láti inú ń sọ fún wa ni ní àwọn fi mọ̀ bákan náà àwọn nǹkan tá à ń pè yìí ọmọ yẹlẹyẹlẹ mélòó ló sí bó tilẹ̀ já sí pé méjì ló pín sí kì í sọ fún abáyé náà alákọ̀ọ́kọ́ àwọn àpẹẹrẹ ọjọ́ àlìkìyàmà tó jẹ́ kékeré kékeré la pè é kì í ṣe pé kéré nínú tí ń dánwò itú ti ń pa lórílẹ̀ o torí pé àníní ńlá lọ́jọ́ àmà pè ní kékeré ọmọ mi náà ti bàbá kan ní ìlú kan nílùú nàìjíríà bíbá náà ni ó ti dàgbà dáadáa wọ́n bá ní kọ́bọ́ọ̀tà olóyè ńlá ni wọ́n wá ní orúkọ rẹ̀ ń jẹ́ bàbá kékeré mo wá rí i pé gbogbo ẹni tó wà nílẹ̀ gan-an ó ju gbogbo wọn lọ ẹ á ṣe ike mo ní kí ló dé dàbí sọ́n bàbá kékeré à wọ́n ló kéré ńgbà náà ni ẹ rí níta bá pé nǹkan pé àpẹẹrẹ ọjọ́ àlùkè àmọ́ tó kéré má fojú kéré ẹ̀ ń tiẹ̀ o wọ́n sọ pé kéré tá a bá kọ̀ǹpìà rẹ̀ pẹ̀lú àwọn nílá ni kékeré yìí tó bá bọ́ síbi kan ayé ọmọ pé nǹkan débẹ̀ ẹyọ ẹ̀ nàám àpẹẹrẹ ọjọ́ àlùkè àmọ́ tó jẹ́ kékeré ń àwọn àpẹẹrẹ ọjọ́ àlèkè àmọ̀tọ̀ jẹ́ ní ńlá ń bẹ ẹ wà á rí ti kékeré yìí àwọn tí ń bẹ lábẹ́ òun náà nìyí nínú àwọn àpẹẹrẹ ọjọ́ àlèkè àmọ̀ ni gbígbé ànábì wa Muhammad dìde sallallahu alaihi wasallam sísọ ànábì wa Muhammad di ànábì ọlọ́run àpẹẹrẹ ni ẹ̀rí one thousand four hundred and seventeen àbí thirty seven tó ti ṣe hijira nìyẹn ẹ tún wá fi ọdún mẹ́tàlá kún yẹn náà láti gbani láyé ti múra àti parẹ́ ìkànnì yẹn ẹlẹ́ẹ̀kejì ikú ànábì wa Muhammad sallallahu alaihi àpẹẹrẹjọ́ àlìkìyàmà ni ẹlẹ́ẹ̀kẹta òṣùpá pín sí méjì fún ànábì sallallahu alaihi wasallam àpẹẹrẹjọ́ àlìkìyàmà ni nígbà tí nǹkan òkè bá ń dà tí bá ń ṣe ní tí ó yẹ kó ṣe ó yẹ kó mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ nǹkan ti fẹ́ ṣẹlẹ̀ nù ó sì yẹ kó yọ ọ náà fún gbogbo nǹkan tá a bá lò ní tuntun yìí gbó náà ni ayé yìí náà tá a bá lò lò náà yóò ṣe gbó ni tí nǹkan bá yẹ ti gbó ẹ rí i pé bí táyà ti ń bàjẹ́ ní kinní kan lọ́kọ̀ lágbèjúwe ni tí àná ọmọ bàjẹ́ ẹ̀yìn àpẹẹrẹpá yọ parẹ́ gbogbo kinní àwọn kankan bẹ́ẹ̀ tí ó júwe pé ayé ti ń apá ti ń dorí orí ti ń di ẹsẹ̀ ẹ rí i pé tí nǹkan ọ̀bàjọ́ ra wọn ní nǹkan tá à ń lò náà mà á máa pé ẹ fi ẹ fi ẹ forí náà sísàlẹ̀ náà ẹja mánéjì ẹ bọ́ọ̀rọ̀ ayé ti rí nù ayé òpó náà gbígbó rẹ̀ náà ní píparẹ́ rẹ̀ náà nínú àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ pa yọ parẹ́ tọ́já kéékèèké òun náà ni pé iná kan ti iná ńlá gidi iná ọmọ rárá yọ ní agbègbè Maka Madina Majida yọ àárín nǹkan tó kọjá ọjọ́ rìnrìn àjò àwọn èèyàn máa rí ní nǹkan bíi two thousand kilometres síbi tí náà yẹn ti gbéra àwọn èèyàn sì máa rí láti nínú nínú àwọn àpẹẹrẹ ọjọ́ alikiyama tó jẹ́ kékeré òun náà ni fìtínà fìtínà àárín àmọ́tá ń pè fìtínà lárúbáwá ni fìtínà ṣùgbọ́n yorùbá ń sàn lò pé fìtínà àlìfìtínà tù fìtínà fìtínà ọgbàlé ọgbòkò àpẹẹrẹ ọjọ́ alikiyama ni àmọ́ gbọ́ yẹn náà bákan náà nínú ẹ̀ ni àwọn òkùrọ̀ táìtì tàbí kọ́mọ́tò bá ń tán tí wọ́n pera wọn lánàá bí ọba wọ́n jáde lẹ́yìn ìgbà tánà bí kò láyé tán sallallahu alaihi náà eléyìí náà àpẹẹrẹ bákan náà ẹrú ọmọ bí ọ̀gá ẹ ẹrú yọ ọmọ bí ọ̀gá rẹ padà eléyìí wọn á máa wò pé ti bí ọ̀gá ẹ bẹ́ẹ̀ yóò bì ti ń gan báyìí mú ha máa pé tó ti ń bákan náà nínú àpẹẹrẹ ọjọ́ kìámà tó jẹ́ kékeré òun náà ni pé àwọn fúlàní lọ́dọ̀ wa ń bí inú fúlàní lápè àwọn fúlàní ó do nílé ńláńlá àwa tá a wá jẹ́ ọ̀mọ̀wé ọmọ ẹ̀kọ́ ọmọ gbogbo ẹ̀ àwa lè tiwa ilé pẹkutẹ pẹkutẹ láàmú akọ́ tiwa torí pé àwọn la yọ kọjú sí padà yọ wà kọyìn sáwà tá a rò pàwà la yọ kọjú sí pẹ̀lú ntàní lọ́wọ́ àpẹẹrẹ kìámà bẹ́ẹ̀ náà nínú àwọn àpẹẹrẹ kìámà kékeré tá a máa gbára yìí ẹ̀ ó ní pé ìmọ̀ ó máa reduce ìmọ̀ àìmọ̀ kan máa lékún kì í wá sí mẹ̀sìn nìkan gbogbo ìmọ̀ tó bá wúlò ní. ẹ̀yìn bá ka primary six láyé ìgbà kan ó ti fẹ́ẹ̀ sí dídí ọmọ yunifásitì nìsín tó ń lékún ní àbíndínkù ẹ̀yin tẹ́ ìsún jáde lọ́dún yìí ẹ̀ tó máa kú ti ń tún dáa lẹ́yìn ogún ọdún sí ìsìn ẹ̀ máa pé yóò tún wọ́ọ̀sì jù bá ń lọ ẹ ọmọ yunifásitì tó tó ní ni ọ̀wọ̀ táyé naam àyèmọ̀ kan jáde naam mímọ́ máa reduce nínú àpẹẹrẹ ọjọ́ àríkìyàmọ̀ ni pé àwọn ẹranko abìjà àwọn ẹranko abìjà abìjà wàrà wọ́n máa bọ́ mi ènìyàn sọ̀rọ̀ wọ́n máa bá ọmọ ènìyàn sọ̀rọ̀ gbogbo ajá ni ajá àdúgbò tẹ́rí ni táyé bá tó bá súnmọ́ báyìí kò ní gbó mọ́ yọ sọ̀rọ̀ gidi dára yọ máa kí ọ káàbọ̀ yọ máa kí ọ kí pẹ̀lẹ́ yọ máa kí ọ kí yọ máa fi ìwọ ìbọn jẹun kí ló dáa tó báyìí mi ò rí nǹkan jẹ gbogbo àwọn nǹkan wọn yìí yọ ṣẹlẹ̀ tánàbí sàlàyé fún wa sallallahu alaihi wasallam bákan náà àwọn nǹkan tí ọ̀lẹ́mì yọ máa sọ̀rọ̀ bákan náà bí bàtà tá a wọ̀ sẹ́sẹ̀ yọ máa sọ fún wa pé ìkànnìwọ̀ yìí tọ́ bá ń rìn lọ tó ń tẹ bàtà lọ báyìí tọ́ ń wọ nílẹ̀ yóò pé ṣe mí díẹ̀ díẹ̀ àhà kọ̀rọ̀rùn yọ ṣẹlẹ̀ ànábì sọ bẹ́ẹ̀ fún wa sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ni kì í ṣe fìlà kì í ṣe bàtà nìkan bó o mú nǹkan mi náà lọ́wọ́ bóyá ẹni tí ń tẹ̀pá ní ìsìn ọ̀n lọ lójú ọ̀nà ọwọ́ àrí kinní kan lọ́ọ̀kan bíi kinní ẹ̀ rí i pé ọ̀pá làwọn bàbá àgbà ọ̀kọ́ náà sínú pé ah, àmọ́ bòye jò ní àbí kì í ṣe jò yóò kì í pé ìka wọ̀ ìwọ náà nẹ́sẹ̀ sí nẹ́sẹ̀ rẹ síbẹ̀ kí ló ṣẹṣẹ̀ rẹ tí ò tí ò tí ò lè kí ló lè ṣe mí tí ò lè ṣẹṣẹ̀ tiẹ̀ náà gbogbo àwọn nǹkan tá à ń lò tí ò lè sọ̀rọ̀ yìí wọ́n sọ̀rọ̀ fún wa láwọn nǹkan ìlú wa gbogbo nǹkan pọ́ọ̀tì omi pọ́ọ̀tì òfin dáná yọ sọ̀rọ̀ fún ọ níbi àá ah, díẹ̀ díẹ̀ rárá sí náà sí lára sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ fomi sí dáadáa tètè sọmi kalẹ̀ ẹni tí ń gbà nǹkan àwọn ìyá tí wọ́n máa dín nǹkan ni wọ́n kan wàhálà lákòókò ni ńgbà pọ́ọ̀tì bá ń pariwo pé ìka ní ọ̀ sọmi kalẹ̀ nǹkan tó ọ̀dẹ̀ tí ò ti jiná ọ̀ sọ kalẹ̀ náà ni torí gbé ńgbà tí bá sà ń sọ̀rọ̀ lọ kò ní gbọ́ mọ́ni tí nǹkan bá ń gbọ̀ báyìí kì mọ́ ọ̀ kalẹ̀ náà ni ara àwọn àpẹẹrẹ nìyẹn bákan náà nínú àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ páyé ti fẹ́ parẹ́ tó jẹ́ kéékèèké ó ní pé àwọn èèyàn ò ní ka fámìlì kún mọ́ ò ní ka fámìlì wọn kún mọ́ bó jẹ́ sí rí náà ní gbogbo ilé flat tank kọ́ yìí kọjá mọ́ra wa mọ́ gbogbo wa là ń ṣe fẹ́ǹsì sínú ilé wa kọjá mọ́ ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa mọ́ bẹ́ẹ̀ náà ni àìní ń ṣe dáadáa sáládùúgbò wa mọ́ táyé ń parẹ́ lọ àpẹẹrẹ ni nínú àwọn nǹkan tá a fi mọ̀ páyé ọ̀parẹ́ tó jẹ́ kékeré ni pé ilẹ̀ ọ máa mì mímì ilẹ̀ ọ̀pọ̀ kẹfìr ẹni pé kílẹ̀ ọmọ mi yọ pọ̀ sí àpẹẹrẹ rẹ̀ ni bákan náà kékeré gbogbo ní táǹtọ́ ni o ẹni ilẹ̀ mi ṣé kékeré wa ni jẹ̀mọ́ tílẹ̀ bá mi kálukú ní sùn tílẹ̀ mọ́ ibi ẹ̀ ayájú kalẹ̀ kékeré sì la pè yàn bó wa lọ á expect pé kí ni lọ́ọ́ jẹ́ ń gbà náà nínú àpẹẹrẹ ayé pé ayé fẹ́ parẹ́ nínú àwọn àpẹẹrẹ páyé fẹ́ parẹ́ ni pé ilẹ̀ ọmọ gbáwọn èèyàn mi yóò sì ṣẹlẹ̀ ẹ kàn rí pé ọlọ náà ni ẹ sì máa rí báyìí kì í ṣe pé ẹ rí mọ́ àlọ́ lámilámi là rí àbí nǹkan ní ń kọ́ mọ́ ó rí báyìí pé òun ní lọ yìí yóò sì gbé mi kà ló ọ̀tán nìyẹn ó sì padà ń jẹ wọn náà ò ní ọmọ bóyá bí wọn náà lọ pàdé ẹ yóò gbé wọn náà mi bẹ́ẹ̀ nínú àwọn àpẹẹrẹ o tètè ó tó ti pa àwọn nǹkan yẹn ọmọ ṣẹlẹ̀ torí pé ìrìkúrì náà ń pè yẹn àwọn nǹkan tó jẹ́ sí pé ó kọjá àtúmọ̀ nígbà tí Ebola dé ẹ̀wù bá gbogbo ayé ti bàjẹ́ tán Ebola lásán Ebola lásán lásán nìyẹn tílẹ̀ bá wá ń gbéyàn mi nǹkan sákòókò ń ni sákòókò ń lu ni kókó ń lu orí ibo lọ ń lọ padà sórí ilẹ̀ náà kọ́ ni orí ilẹ̀ náà ni ẹ̀ẹ́dì àwọn nǹkan àwọn yìí tó ti dé àmọ̀ pé nǹkan dé nìyẹn bákan nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ òun náà ni wípé bọ́ǹbù wọn máa sọ wá láti sánmà fún wa fẹ́ntọ́ wà lórí ilẹ̀ bọ́ǹbù tọ́lọ́ọ̀ ni o ètè ti Amẹ́ríkà o ètè ti àwọn alágbára ayé o bọ́ǹbù gidi yọ máa jẹ́ ayé máa pé ó sàn ó dé ó sì pa yọ pọ̀ lákòókò yẹn ẹ̀ẹ́n bákan náà nínú ẹ̀ ni pé nínú àwọn àpẹẹrẹ kéékèèké náà nìyẹn o a máa yá àwọn èèyàn padà a máa sẹlòmíì dájá a máa sẹlòmíì dọ̀bọ di ológbò a sẹlòmíì dẹja tí wọ́n máa jẹ a sẹlòmíì pé ńgbọ́ bá gbọ́ máa ń ta tó máa ń tọ́hun tó máa ń ṣe tọ́ padà lọ́dọ̀ tó dẹja lẹ́ẹ̀kan náà tẹ̀mọ̀ pé èèyàn sá padà àwọn nǹkan yìí ọlọ́run ní ànábì wa sallallahu alaihi wasallam ó nínú àwọn àpẹẹrẹ páyé ọ̀pá rẹ̀ tó jẹ́ kéékèèké wípé a máa yí àwọn èèyàn padà èèyàn máa yí yókù léèyàn yóò di nǹkan mi nǹkan mi ọ̀wà ní dèèyàn tiẹ̀ èèyàn ni ọmọ kú léèyàn torí pé nǹkan míì tí ó dèèyàn yẹn kò kò lè gbọ́ iye tó bá dèèyàn padà ní tiẹ̀ ìwọ tó ti pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ la fẹ́ dá padà sẹ́yìn náà eléyìí ni díẹ̀ nínú àwọn àpẹẹrẹ kéékèèké tá a fi màpá yìí fẹ́ parẹ́ ẹ wà láwọn àpẹẹrẹ ńláńlá yìí òun lọ́kàn báyìí eléyìí òkè gbé mi náà ń pè gbogbo ti mẹ́mẹ́ ikọ̀ kan bẹ̀ ó ti gé gbogbo níta wí mi ẹyọ òun náà ni pé Mahadi, yóò dé Mahadi àlàyé eléhùn Mahdi fún ẹ ọ̀làyé àlàyé tó kún ni táwọn kan ti ń hun rọ́mọ́ lẹ́yìn yẹn láwọn ẹlẹ́yìn àwọn àjọ kan náà ti ń ṣàfihàn ara wọn sínú ẹ̀sìn Islam Mahadi, àwọn gbọ́ Mahadi, Mahadi, Mahdi hàn sọ kílọ̀ rẹ̀ kílọ̀ lọ́hùn sọ ń pẹ́ kílọ̀ anábì sọ ń pẹ́ ah nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ iṣẹ́ ìwé lọ́fẹ́ wá ṣe ń tiẹ̀ kí ni yọ wá ṣe kí ló rẹ̀ ọ jẹ́ gbogbo na, náà ara ẹ̀ ní ńlá nìyẹn àwọn àpẹẹrẹ ńlá nù ìyẹn ó jẹ́ àmọ́ àmọ́ pé èyí tí ń bọ̀ ní táàpù ní mahadum ọ̀làgbàrà pọ̀ ìyẹn ni pé ó ti sún mọ́ àlìkìyàmọ̀ pẹ́kípẹ́kí ń tiẹ̀ yányán nínú àwọn àpẹẹrẹ ńlá nì òun náà ni fitnatul masihi dajjal dajjal ẹ̀rí ó kọ́ngán lé náà dajjal ìyá máa ń pè nǹkan pé dajjal ẹ̀ tó máa pé ọmọ ìta ni orúkọ ọmọ ìta gan ló kọ ìjẹ ẹran ìwé dajjal olówó ìjẹ àwọn egbórúkọ èèyàn gidi bá nì masihu dajjal ara wọn ni ẹ mọ̀ pọ́lọ̀ sì tún parí níbi eléyìí náà ọ̀rọ̀ pọ̀ níbi tiẹ̀ náà nínú àpẹẹrẹ páyé fẹ́ parẹ́ ní ńlá nìyẹn ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ní yìí òun náà ní pípadà wà nábì wa Isa alayhi salatu wa salam nǹkan kì í bẹ̀ náà tọ́pọ̀ ọ̀rọ̀ eléyìí gan-an ẹ lè máa jókòó mẹ́ta papọ̀ lórí ẹ̀ tá à ní kó mẹ́ bí ẹyí tá ń bọ̀ ànábì wa ẹyí tá àlẹ́ ìṣọ̀rọ̀ àtọ̀ ẹni tí yóò sọ̀rọ̀ bá ànábì yìí tá ń bọ̀ yóò sọ̀rọ̀ bó ṣe kú fún wa yóò sọ̀rọ̀ bí wọ́n ti sin tí wọ́n sin lóòótọ́ ẹ̀ fọ́ọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ nípa báyìí nínú àwọn ẹlẹ́ẹ̀kẹ́ nínú àwọn àpẹẹrẹ ńláńlá òun náà ni àwọn olóko méjì tọ́jọra wọn tó kọ wọ́n sì dẹ́rù bànìyàn òun náà ni yá jújù wà má jújù ẹ̀yin náà wí kí n gbọ́. ẹ̀dá kan tó kọ́ na máa jẹ́ báyìí náà wọ́n pe yájújù yájújù ẹ̀ ti máa pé kì a máa fi máa ma ewé tí ń jẹ́ bẹ́ẹ̀ bá ní tòǹdókò lọkùnrin tí ń o tòǹdókò lọkùnrin tí ń bọ̀ kí ló múra lẹ̀ fún ó múra lẹ̀ pé àyíbá bóyá yóò mú gbọ́n lọ́wọ́ àbí lọ́wọ́ ó ẹ̀ lọ́jà o aláàánú ni ń bọ̀ o kíláàsì ọkàn wọ́ balẹ̀ pé orí ń bọ̀ wá bí ò mórí ṣùgbọ́n wọ́n bóyá ní Yájújú wà Májújú à ó kọ ìbẹ̀rù fún rẹ̀ ìjẹkújẹ làwọn náà ó sì jẹ ayé Yájújú wà Májújú ìkan náà Yájújú wà Májújú ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni pé ìta ti bá sábà ó yí padà oòrùn ìmọ̀ ń yọ níbi títí yọ tẹ́lẹ̀ yọ wà padà lọ yọ níbi títí máa wọ̀ ewu ni ó bẹ̀rẹ̀ ń bẹ̀ ọlọ́run lọ́mọ ṣé kí kọ́kọ́ wọ̀ ni ní ó kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ni ẹ rò pé báṣù tún lélẹ̀ ni research ni ọ̀pọ̀lọpọ̀ wọn kà máa gbọ́ pé òun ọ̀ yọ níbi títí máa wọ̀ yóò sì wọ̀ ni èwo ni ó fi bẹ̀rẹ̀ èwo ni ó fi bẹ̀rẹ̀ òun ọ̀ padà máa lọ yọ níbi títí máa wọ̀ orí ti dìdí nù ni ìdí ti dorí kálukú dorí ẹ̀ mú nìyẹn nígbà tó rùn bá padà síbi títí máa wọ̀ ọ̀ ń dágbére náà kọ́ ni tó mọ̀ ọ̀rọ̀ dàdí náà hù asfala sàfìlì bí wọn náà ti dàgbà tó gbó òrùn náà padà síbi ó padà tó gbónu ọ̀nlọ́nà ti báyìí báyìí nù ó yẹ ká mọ̀ pé ibi tí ti ń yọ yìí náà ti padà tó ti yí padà yìí ibẹ̀ náà ń lọ náà nù ibẹ̀ náà ń ṣe kínu ọ̀nlọ́nù nínú àwọn àpẹẹrẹ ńlá ni pé òrùn ọ̀yọ́ níbi títí wọ̀ yóò ti wọ̀ níbi títí máa yọ nínú àwọn àpẹẹrẹ ni pé kòrújù dáàbà ẹranko kan jáde ẹranko tó lágbára jẹ ènìyàn lọ ẹranko tá a lè pè lálejànù ẹranko náà ni ṣùgbọ́n ní stamp lọ́wọ́ ń jẹ stamp kan ní gbé kiri ṣùgbọ́n iṣẹ́ tí ó ṣe ọkọjá iṣẹ́ tá a lè pè ẹranko ṣe kò sẹ́ńtì ń bẹ lórílẹ̀ ayé tó sẹ́kù tí ò ní mìtì òtí ọ̀rọ̀ nàìjíríà nìkan o gbogbo èèyàn ti bẹ lórílẹ̀ ayé yóò mìtì wọn ẹranko kan ti bó lọ́ rí ọlọ́run lọ́mọ o ṣùgbọ́n yóò stamp gbogbo èèyàn tó bá kù lórí ilẹ̀ mo ní o ti máa stamp iwájú ni kí ni ọmọ akọ síbẹ̀ káfíìr mọ́mìn káfíìr mọ́mìn káfíìr kò sì ní ṣe mistake torí pé ọlọ́run lọ́ràn wa. bíyàn bá sọ pé mọ́mìn nílò òun gbogbo ayé ti rí wájú ẹ̀ pé wọ́n ti kọlà sí ọ́n wájú pé kèfèrí ní ọ̀ irọ́ ò ṣe pamọ́ àwọn àfa aláwo nǹkan kà sí rí túnjọ́ náà ebi láìláìlàlá ah ó wájú ẹ kí n láìláìlàlá rẹ àṣírí ti tú ara ẹ̀ nìyẹn torí pé lákòókò ní nǹkan ó lágbára débi pé múmi ni ó dàpọ̀ mọ́ kèfèrí bó láti wá mọ̀ ọlọ́run wa rán dá bà wá pé ọyá stamp wọn lọ èyí ó jẹ́ ká máa mọ̀ pé pàtàkì stamp ní ẹ̀sìn Islam lẹ́tà tó bá fi ránṣẹ́ tó jẹ́ official letter tí ò sí stamp ń bẹ̀ ẹ dá padà anybody ló lè fọ́ọ̀jì nǹkan stamp bá wà ń bẹ̀ ó ṣèfù díẹ̀ tó nípa báyìí nínú àwọn àpẹẹrẹ tá a fi màpá yọ parẹ́ ni pé èéfín kan jáde níparí ayé èéfín yọ jáde ẹ rí i pé nǹkan tí ò da lè fín yọ jáde bákan náà iṣẹ́ tí ó ṣe ń parí ayé náà àgbàláyé tiẹ̀ náà nípa èéfín yẹn báwo ni ó ti. rí bákan náà ẹlẹ́ẹ̀kẹjọ náà àwọn àpẹẹrẹ ńláńlá tí ó gbalẹ̀ tí a fi màpá yé ti tán òun náà ni pé àmì ilẹ̀ jìgìjìgì lẹ́ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lágbó jìgìjìgì tí wọ́n bá ń gbolẹ̀ jìgìjìgì gbogbo ọ́fíà ó ti dàrú dànù sínú ìjọba wọn gbogbo gí ó ti dànù nígbè bí mo ṣe dálẹ̀ ńjọ́ kìíní àkọ́kọ́ mo fẹ́ kọ́ padà síbẹ̀ nù tí ò sí nǹkan kan bẹ́ẹ̀ náà nínú àwọn àpẹẹrẹ lẹ́ẹ̀kẹsàn òun náà ni pé iná sẹ́wọ̀n bá sọ iná kan lẹ́ẹ̀kan iná eléyìí iná eléyìí wá gbé tí wọn iná eléyìí yóò kó gbogbo èèyàn jọ pátápátá ẹ mọ bí tí wọn bá tan náà tí àwọn àfòkù náà máa tójú bá rọ tí wọn máa wá iná káàkiri ah Ọlọ́run kù sẹ rẹ tójú bá rọ tàbá yẹ tí wọn bá tan náà gbogbo àwọn kìnìún wọn wà wá tẹ bá ti paná wọn ò ní gbádùn mọ́ tẹ bá ti tan náà wọn máa pọ̀ sí i wọn máa wá sí i bó wọn ti wá máa pè náà bẹ́ẹ̀ tí wọn fi tọ̀ wá wọn wà iná kan wà tán nìkan ayé oní ó kọ àwọn èèyàn jọ gbogbo ayé ọmọ gbogbo ayé ní ọmọ wa náà ń lọ bí à ń lọ bẹ à ń lọ bẹ gbogbo wa gbogbo ẹni tó wá kù lórílẹ̀ ayé wọn wà kójọ síbẹ̀ eléyìí ni díẹ̀ nínú àwọn sáìn tá a fi mọ̀ pé ayé fẹ́ parẹ́ sáìn eléyìí náà ni àwọn àpẹẹrẹ ńláńlá ẹ̀yọ́ ọmọ ya wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ìrìn àjò náà ìrìn àjò tó sì jìnnà ṣùgbọ́n mo ń ṣe mọ́ advice wa wípé ká concentrate ká fọkàn sí ní tá a fẹ́ máa sọ dáadáa mọ̀ ń bẹ̀ wá ẹ má jẹ́ àbọ́ọ̀lẹ̀ inú ọkọ̀ tá a wọ̀ yìí àfikún àti abá tó dé bus stop ẹnì mi yọ máa bọ́ọ̀lẹ̀ tó bá ti sùn ó ti bọ́ọ̀lẹ̀ ń tẹ̀ ẹlòmíì sì ń jábọ́ tó bá ti sùn tó tún dìde tó lọ ẹ fi ara balẹ̀ àṣírọ́ọ̀tù sáà àwọn àpẹẹrẹ ọjọ́ àlùkìyàmọ̀ àwọn ìwé tíra tí wọ́n kọ nípa ẹ̀ ọ̀pọ̀ ṣùgbọ́n jẹ́ kí n sọ bíi mẹ́rin àbí márùn fún wa alákọ̀ọ́kọ́ alqana'atu fima yuhsinu al-ihatata fima yuhsinu al-ihatatu bihi min ashrati as-sa'a tàlọ́kọ̀ yẹn sàháwí ó kú ní 902 ẹlẹ́ẹ̀kejì ashratu as-sa'a ta lọ́kọ̀ yẹn damaski ó kú ní nine oh nine ẹlẹ́ẹ̀kẹta alḥasru wal-ishaa'a fi ashrati as-saa'a ta lọ́kọ̀ yẹn sayuti ó kú ní nine eleven ẹlẹ́ẹ̀kẹrin al li ashrati as-saa'a àfa olólelé muhammad bin rasul barzanji ó one thousand one hundred and three ẹlẹ́ẹ̀keje onáni sahihu ashrati الساعة ووصف ليوم li وأهوال يوم القيامة. ahwali لي شلبي. إليك Shalabi ẹlẹ́ẹ̀kẹjọ الساعة sáà fún olùkọ́ wa professor Abdullah Al-Ghufayli naam eléyìí ni àwọn àwòrán àwọn tíra tí wọ́n kọ nípa ashratu sáà díẹ̀ nínú ẹ̀ kí wọ́n á nìtúmọ̀ tọ́píìkì yìí gan tá a pè ní àṣírọ́ọ̀tù àṣírọ́ọ̀tù yìí plural ni singular ẹ̀ ní ṣẹ́rùtù ṣẹ́rùtù náà ní singular kí ni wọ́n pè ní ṣẹ́rùtù òun náà ní àmì àbí àpẹẹrẹ tí wọ́n pè ní ṣẹ́rùtù nìyẹn kí wọ́n ní pè ní sáà à ń sọ pé àṣírọ́ọ̀tù sáà àṣírọ́ọ̀tù àsáà. kí wọ́n ní wọ́n ń pè ní sáà ẹ rí i pé sáà èdè lárúbáwá ni sáà èdè lárúbáwá ni a rí ìtumọ̀ mẹ́ta tá a lè fún sáà ìtumọ̀ àkọ́kọ́ òun náà ní àkókò tí ò lódiwọ̀n wọ́n máa ń lò fún sáà àkókò tí ò lódiwọ̀n àwọn máa máa túmọ̀ ní èdè yorùbá pé ìgbà táwa yorùbá bá ní ìgbà ẹ rí i pé kọ̀ láàlà ni ìgbà tó wí nìsín ọ̀fi bẹ̀rẹ̀ sí òfin òfin sí a máa ń fi sáà ní ìgbà. ẹlẹ́ẹ̀kejì a máa ń túmọ̀ rẹ̀ sí àkókò tó ní ààlà òun náà ní sixty minutes a máa pè ní àsáà wákàtí sáǹgbọ́n mi yí dáadáa kí ni túmọ̀ àkọ́kọ́ ìgbà ẹlẹ́ẹ̀kejì wákàtí tá ní wákàtí lọ́dọ̀ wa òun náà ní ọgọ́ta ìṣẹ́jú. ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta tá a tún lè túmọ̀ sáyẹ̀nsì òun náà ni yíyára kíkanjú kí nǹkan ọmọ rọ́ọ̀sì náà ń pè ní sáà lórí ìtumọ̀ àkọ́kọ́ yìí sáà a túmọ̀ sí pé nǹkan tí ọ jẹ́ ìgbà yẹn ni pé tí ò láàlà tí ò ní ìbẹ̀rẹ̀ tí ò sì lópin túmọ̀ rẹ̀ pé ọjọ́ o. ọdún tí ń bọ̀ kọ́ o ọdún méjì tí ìsìn kọ́ o kìí jẹ́ ìsọ̀la o ó sì lè jọ́la ó sì lè jóni ẹni pé kọ̀ lákòókò táwọn pè ní àṣọrọ́tú sáà àwọn àpẹẹrẹ kínní kan tí ò lákòókò tó jẹ́ sí pé òjijì ni ó wà iná ni ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì tá a fún ni tá a lọ́jọ́ wákàtí kan òun túmọ̀ sí pé ọ̀rọ̀ abẹ́ni pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ti ń bẹ lórí ilẹ̀ tọba ti ń lo wákàtí kan tán wákàtí kejì tó o fẹ́ bọ́ síbẹ̀ yẹn máa retí pé ayé lè parẹ́ so clear ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta tá a túmọ̀ sáyẹ̀nsì pé ń tọ́ yára ọ kọjá gbogbo a máa pọ̀ fásitì omi yẹ wáyé pé àlùkìyàmà yìí ọ̀ ń sáré tètè ó ti súnmọ́ wa púpọ̀ òjijì ni yóò dé àwọn àti sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam lórí pé alkiyama yìí ọlá pẹrẹ ọjọ́ páyọ parẹ́ yìí ọlá àwọn àmì ó ní àwọn sáyìn tá a fi mọ̀ ẹ̀rí lórí ẹ̀ òun náà ni ẹ̀rí alákọ̀ọ́kọ́ tó wà nù suratu muhammad ọlọ́wọ́n ọba àyà eighteen ọlọ́wọ́n sọ pé. ọlọ́run ọba sọ pé kí ló dé kílẹ̀ tó ń retí níta ẹ̀ ń retí yìí níta ẹ̀ ń retí yìí yóò ju ká yọ parẹ́ náà lọ ṣùgbọ́n kò nígbà àǹtà tí ẹ̀hún ń bá kọta òjijì náà wà báyìí òjijì ní ọ̀wà báyìí ọlọ́run wa ní fàkọ́déjà òun gan wa ní ẹ̀rí fún wa fàkọ́déjà àṣùrọ́tù ha nígbà tá a gbé tọ́pìkì kalẹ̀ á ní àṣùrọ́tù sáà àbí bẹ́ẹ̀ kọ́ ni àṣùrọ́tù sáà ọlọ́run ọba ń sọ náà yẹn pé fàkọ́déjà àṣùrọ́tù ha. ọlọ́run ní àwọn àmì ayé àlìkìyàmà àwọn àmì ẹ̀ta fi màpá àlìkìyàmà ti dé kọ́díjà ó ti dé. ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì sọ́dọ̀tún náhìlì àyà seventy seven ọlọ́run ọba sọ pé. ìbẹ̀rẹ̀ náà ni ọlọ́run ọba sọ pé wà má amúrò sáàtì ilá kalamu hilbasor. ọlọ́run ní ẹ lọ mọ̀ pé ọ̀rọ̀ nípa ọjọ́ alikiyama yìí ilá kọjá nǹkan kan àyàfi kalamu hilbasor. bígbà tá a ṣẹ́jú báyìí ṣẹ́jú báyìí ó ti dín náà. aw huwa aqrab àbí ká tẹ̀ sọ fún yín bí ó súnmọ́ yín jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin bí ká ní aṣẹ́jú ní ìsìn ẹ̀yin jẹ́mọ́ wáyé ẹṣẹ́jú yín káwò kálukú ti ṣẹ́jú òrí ẹni àkókò tó fi ṣẹ́jú yẹn wọ́n sọ fún wa pé àlùkìyàmọ̀ súnmọ́ wa jù bá ń lọ bí ẹwù bàtà fi ṣẹ́jú kò ní kọ́ àlékà sẹ́kọ̀ǹsì kankan gan àwọn Yorùbá kan pè ní ìṣẹ́jú kan àbí ìṣẹ́jú kan ṣe ẹṣẹ́jú tó ṣe déédéé nínú nínú yorùbá ẹ bá ń ka ìṣẹ́jú lọ́dọ̀ ara yorùbá ní ìsìn àbí àwa ní ìṣẹ́jú kí ni ìṣẹ́jú kan nínú aago wa a fẹ́ aago mẹ́ta kọjá ìṣẹ́jú kan kí ni ìṣẹ́jú kan aago ta wa ẹ̀ǹtẹ́ wa lè ọwọ́ ti dédé ìṣẹ́jú kan ìṣẹ́jú wa yára ju ìṣẹ́jú kan lọ ṣùgbọ́n gbà yorùbá ò rí mi tí wọ́n ò rí mi tọ́ yára ju ojú náà lọ kásẹ̀ ní wọ́n fi ń pè ní ìṣẹ́jú kan abáwọn bẹ́ẹ̀ tí wọ́n wí bẹ́ẹ̀ náà ni àwọn ló ti máa wí bẹ́ẹ̀ lọ. Suratu Nahli àyà kìíní ọlọ́run ọba tó sọ pé àlìkíyàmá ti dé. bẹ́ẹ̀ ni ọlọ́run ní àṣẹ ti dé amúrúlùwà. ìkíntùmá amúrùlọ́ ẹ̀ bẹ́ẹ̀ sáàn àlìkíyàmá ti dé kílẹ̀ nǹkan jú sí ẹlòmíràn pé kó dé bí ọba dé náà ti dé subhanahu wa ta'ala amma yushrikun. ọ̀yà jẹ́ ká lọ síbi evidence nínú sunna anabi muhammad sallallahu Alaihi wa sallam sunna hadith imam ṣùgbọ́n inú súnà yìí tá a fẹ́ mú wáyé hadithu jibril náà wà ń bẹ̀ ẹnu torí àkókò ni hadithu jibril tó gbajúmọ̀ pẹ̀lú hadithu jibril tí malaika jibril wà ń bẹ̀ ànábì léèrè question sallallahu alaihi wasallam sọ́nà bíi ti ń da lóhùn àṣọrọ́tù sáà wà ń bẹ̀ nípa rí ẹ̀ tùmẹ́jẹ́ aka ìtọ́wànú bukhari yìí náà sahih bukhari yìí Awf bin Malik al-Ashja'i. رضي الله عنه قال إني أتيت رسول الله صلى الله عليه وسلم أني موابع نبي أني موابع نبي صلى الله عليه وسلم ní ogun Tabuk níbo lọ́wọ́ wà ń gbà náà wà ó wá fi qubbatin min adam ó jókòó láàyè kan lábẹ́ tẹ́ǹtì ṣùgbọ́n tẹ́ǹtì rẹ̀ àwọ̀ ni a fi ṣe òkè rẹ̀ faqala ọwọ́ sọ fún mi pé ìwọ ọmọ akẹ́kọ̀ọ́ mi torúkọ rẹ̀ ń jẹ́ Auf.

ọwọ́ aka àwọn míì náà lọ ń bẹ̀ tó jẹ́ pé àmà kà lẹ́yọ̀ lẹ́yọ̀ tó bá yá nísìn ẹ̀rí ni ọwọ́ àna Sahih Bukhari ànábì ní àpẹẹrẹ àlèkè àmà ní pé jọ́n bá kú ìkan náà lọ́jẹ́. bẹ́ẹ̀ náà nínú hadith wa tí máa ń wa tàdísì hadith Jibril tó gbajúmọ̀ pẹ̀lú hadith Jibril yìí òun náà bẹ́ẹ̀ náà pé ànábì wa sallallahu alayhi wa àwọn àpẹẹrẹ àlèkè àmà fún Jibrilu ń bẹ gẹ́gẹ́ bí n ta wá fi bẹ̀rẹ̀ ọrọ pé a fẹ́ ṣàlàyé nípa kókó ẹlẹ́ẹ̀kẹta mélòó ni àwọn àpẹẹrẹ pín sí ni alákọ̀ọ́kọ́ kékeré ẹlẹ́ẹ̀kejì ní ńlá kí wọ́n ní yàtọ̀ tí ń láàrin kékeré àti ní ńlá tá a kà fún alẹ́ yẹn ní sókè nínú àwọn tó olóòlò jẹ́ ìpalẹ̀mọ́ fún ní ńlá àti pé kéékèèké yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló ti ṣẹlẹ̀ díẹ̀ ló kù tí ò ti ṣẹlẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n ní ńlá yìí ìkankan ò ti ṣẹlẹ̀ ńbẹ̀ o nínú àwọn àpẹẹrẹ ni pé gap tí máa ń bẹ láàrin kéékèèké síra wọn ó lè gùn a bíi one thousand years láàrin àpẹẹrẹ kan sápẹẹrẹ kejì nígbà mi ó sì lè jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ní ńlá kò sákòókò kankan láàrin wọn wọn lé làwọn bára yẹn torí pé nǹkan ti tán gbà náà kò sóore mọ́ lórílẹ̀ nínú àwọn nǹkan tá a lè fi ṣe òpin yà láàrin méjèèjì nìyẹn ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ àpẹẹrẹ àkọ́kọ́ nínú àwọn àpẹẹrẹ kéékèèké tá a fi mọ̀ pé ayé fẹ́ parẹ́ kí làpẹẹrẹ àkọ́kọ́ tá a wí bí àyìnsá tó Rasulillah sallallahu alaihi wasallam. ona ni bíbí anabi wa dide sallallahu alayhi wa sallam tá a bá anabi dide sallallahu alayhi wa sallam ó ikani na awon apere àpẹẹrẹ fi mọ̀ pé ayé fe pare o si tọ́ bẹ́ẹ̀ náà torí pé òun lò pé àwọn ànábì ọlọ́run ó wá ń dàbí ẹni pé fi di wa sallallahu alayhi wa sallam. ó jẹ́ kan nínú àpẹẹrẹ tá a fi mọ̀ pàṣẹ ayé fẹ́ parẹ́ kí ló fà yóò jẹ́ àmọ́ àmọ́ pé ọlọ́run bá lo ayé nítorí àwọn ànábì tí ń bẹ ń bẹ màǹgbà tó pin wọn dé ó jẹ́ ká sọ pé ayé ò sí kíni kò jẹ́ nǹkan kan mọ́ ẹ̀dọ̀ kí ayé ti tán mùdùmùdù ayé ti kíni ó ti tán àyà alẹ́ máa sọ wípé àwọn ànábì ọlọ́run àwọn náà ni mùdùmùdù tó wà nínú ayé àwọn náà ní ìgbádùn ayé tọ́wà tí ayé fi ń dé ayé tí fi ń gbádùn tọ́lọ́n fi ní kọ́ máa lọ bó títọ́ àti bó ti yẹ. eléyìí tá a wá wípé gbígbé ànábì dìde ọjẹ́ sábàbí tá a fi máa mọ̀ pé ọjẹ́ àpẹẹrẹ kan náà àpẹẹrẹ tá a fi máa parẹ́ fẹ́ parẹ́ sáwàlá wíbẹ̀ ni Imam Bukhari gba hadith wá pé an Sahl ibn Sa'd radiyallahu anhu. عليه وسلم sáàlù bínú sáàdì sọ pé anábì ń sọ pé ọ ń kéde fún wa yí pé bùháín tù èmi tẹ́ ń wò yìí mo dà nábì ọlọ́run ọba èmi èmi àti píparí ayé gáàpù ti ń bẹ láàrin èmi àti píparí ayé lẹ́yìn ìgbà tí mo ti di ànábì ọlọ́run tán yẹnni pé kí n tó di ànábì ọlọ́run ọba ayé ò tí ì parẹ́ ó sì jìnnà àlè tí sọ pé yọ parẹ́ lóbi jẹ́ pé àwọn onímọ̀ ní àkọ́kọ́ àpẹẹrẹ tá a fi mọ̀ pàdé fẹ́ parẹ́ tọ́jà pẹẹrẹ kékeré òun náà ni jíjẹ́ ànábì tá ànábì jẹ́ ànábì sallallahu alaihi wasallam lóye sọ fún alẹ́ kan yìí pé kọ̀yẹ́ kọ́ yà wá lẹ́nu torí pé ayé ń jáyé nítorí pé àwọn ànábì ọlọ́run bẹ́ẹ̀ nígbà tó pin wọ́n sì dé ó parí náà àwa ń ṣàpèjúwe gap tí ń bẹ láàrin òun àti píparí ayé sallallahu alaihi wasallam ó ní èmi di ànábì ayé tẹ́ ẹ sì ń pè píparí ayé tẹ́ ń wò tẹ́ ń wò tẹ́ ń wò fọwọ́ yẹ́ ó yìí kàhá sẹ́ni tí mo ti bá ní sẹ́ni tí mo ti bá yẹn jẹ́mọ́ kàhá táyìn síbò lànà bìtẹ́ sí síbáyìí ni àbí báyìí ṣé báyìí ni kàhátáyìn àbí báyìí. ìdáhùn ni pé báyìí ni o kọjọ táwọn aráàlú lọ́wọ́ yẹn o sallallahu alaihi wasallam. Ah. pẹ̀lú mi àwọn afá àwọn afá àti àti ń sọ̀rọ̀ náà pọ̀ láyé nìsín torí pọ́fẹ́ gba nǹkan lọ́wọ́ àwọn olóṣèlú. wọ́n tọ́jọ́ yóò pé yẹ́ símbọ̀ ẹgbẹ́ wa yìí ànábì ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. níwàá máa ń tan wọn jẹ lọ ẹ sọ fún pé ọlọ́pàá o ànábì ọ̀yá sallallahu alaihi wasallam àwọn ẹ̀dẹ̀ ní tẹ́wọ́n fẹ́ ṣe tẹ́gbẹ́ tí wọ́n báyìí ni àbí gbanabi ní kàhátẹ́yìn ọlẹ́pọ̀ ni sallallahu alaihi wasallam ó ní ti ń bẹ láàrin èmi ìka méjèèjì bó ṣe súnmọ́ra wọn tó yìí bẹ́ẹ̀ ni jíjà nábì mi àti píparẹ́ ayé bẹ́ẹ̀ ni wọ́n ṣe súnmọ́ra wọn tó ẹ̀kọ́ wa ń bẹ̀ yẹn èwo làǹábì ń bẹ̀ báyìí èwo la yí ta ni ọ̀dà mi lóhùn ẹ̀ nínú nǹkan méjèèjì èwo la nábì ń bẹ èwo la yí ọ̀yà alájì wa kí ló kọ́ rẹ̀ bàbá ìfábẹ́là òun náà ni ànábì wọ́n gbà sallallahu alaihi wasallam ẹ ṣeun jazakumullahu khairan àwọn ará white mosque inú wọ́n ti dà fáàtàn yányán tiẹ́ <laughs> ẹ máa jowó wọn lánàá ẹ rí anabi ní buhaitu ana wasaa kahatain. ìka àfábẹ́lá yìí àti ìka àárín náà lànà bí fi méjèèjì wè sallallahu alaihi wasallam ẹlòmíì ọmọ wa wò pé ànábì àti ayé tí ó parẹ́ èwo lọ́lọ́lá jù ìdáhùn ni pé ànábì ọlọ́lá ju ayé lọ sallallahu alaihi wasallam ìdáhùn nìyẹn èyí tá a wá wí yìí àwa fẹ́ sọ̀kalẹ̀ lórí ìka méjèèjì pẹ̀lú mi bá fẹ́ràn dààmú ọpọlọ ẹ̀yọ́ mọ̀ pé ìka àárín tóbi ju ìka àfábẹ̀là lọ jábẹ́ lè wúlò wúlò fún ọ jù dá lóhùn àwọn yorùbá náà gba àwọn túmọ̀ ẹ̀ka yìí kí ni wọ́n pè ìfábẹ́là ẹ̀ẹ́n sọ́bẹ̀ nǹkan rí kọ́bẹ̀ kí là ń fi dàní yìí ṣe ta ní ọ̀sán tán tó nìkan dá ṣe fún wa ẹ sọ fún mi tó pọ́pùlà pẹ̀lú ẹ sọ wa àmọ́ ọkàn help ni helper lásán lọ́jọ́ ní tiẹ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ ka ní wọ́n pè káàrin kò strong lóbi jẹ́ pé inú sẹ̀rí àwa nínú sẹ̀rí àwa tẹ́nìkan bá gé ìka ìfábẹ̀láyì ìka ìka ọmọnìkejì ẹ̀ bóyá ó bínú gé tábà fẹ́ fún lẹ́sàn ìka ìfábẹ̀lá tiẹ̀ náà láàgì òní pé ẹgbẹ́ ọmọdéní ibi kànìkà jẹ kò sí ti jẹ́ báyìí nínú sẹ̀rí àwọ̀ ìka tó gé wíìn tó gé náà láàgì láàgì padà ẹni pé ìka ìfábẹ̀láyì kì í sẹ́gbẹ́ ìka yìí nínú wíwúlò bákan náà nínú lílò iṣẹ́ tá a fi kálukú ṣe torí pé ìka yìí àfi rántí ọlọ́run òun la fi rántí ọlọ́run ọba jù a kì í tàṣẹ́hùd táyà ẹni tí ò ní ka yìí à yọ ọmọ ìbànújẹ́ pọ̀ mùsùlùmí tí ò ní ka yìí ẹ̀ márùn ojúmọ́ ẹ̀ márùn kí ni seventeen àbí ẹ̀ márùn náà ni tàbí jù bẹ́ẹ̀ lọ ẹ̀ mẹ́wàá bẹ́ẹ̀ méje ẹ̀ẹ̀mẹsàn ẹ̀ẹ̀mẹsàn ojúmọ́ ó kéré tán ni ọ máa ronú pé ha kò sí kàtà fi ṣe àtàhíyàtò lillah ní àwọn àfi wílé yìí nígbà tí ọ̀rọ̀ wa lélẹ̀ tí ọmọ náà lè tọ́wọ́ fẹ́ ṣe tàṣáhùdù ni kò ní náà o èyí tí wọ́n ní àlòrè ó ní ká sàbáhà táàfin máa ṣe subhanallah táàfin máa rántí ọlọ́run ọba tó nípa báyìí anábì <clears throat> ní agbémi dìde mo dà anábì ọlọ́run àti píparí ayé asúmọ́ra wa tó báyìí. nǹkan tó wá ń bẹ̀ ń bẹ̀ ṣé súnmọ́ méjèèjì lànàbí ń sọ fún wa nì torí ń tọ́jú kí n máa kì í fún wa báyìí ni pé afẹ́ máa báyé píparí ayé ṣe súnmọ́ tó ṣé sísúnmọ́ra wọn báyìí ni lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n ń sọ ni àbí gíga wọn ẹ̀rí ẹ̀hẹ̀ tó ń yé wa báyìí sẹ́wọ̀n pé tá a bá sọ pé sísúnmọ́ra wọn sísúnmọ́ra wọn wà ní fífẹ́ ìgbẹ́kẹ̀gbẹ́ ó tún wà ní gíga náà tabarí èèyàn kan tí wọ́n ga súnmọ́ra wọn pé wọ́n fẹ́ ga tóra wọn tabarí àwọn kan tí wọ́n fẹ́ gbẹ́kọ́ra wọn wọ́n súnmọ́ra wọn náà láwùjọ méjèèjì náà ń pè ní sísúnmọ́ èyí wà náà lẹ́bi ń ṣàlàyé fún wa sallallahu alaihi wasallam ṣé ti gíga ní sọ ni tó bá jẹ́ pé gíga ni àjẹsí pé áá ntí ń bẹ kò sẹ́ńtọ́ lọ́wọ́ ọba dá ìka méjèèjì fún tí eléyìí ọ̀gá jùlọ kò tó ń dàn sábà pé mistake bá ìka rẹ̀ ó ti di ara wọn irọ́ ọ̀yà lè mọ́ níkà kan lóko tí méjèèjì bá ti wà mẹ́yì kan ó ga jù kan lọ. ṣé gíga ìlànà bi n sẹ́láyé ni àbí sísúnmọ́ra wọn báyìí sallallahu wa wasallam. ìtì ń sọ fún wa òun náà ni sísúnmọ́ra wọn báyìí kìí ṣe gíga yìí. tó pé gíga yìí ni a mọ̀ pé igi mú jìnnà sí ó jìnnà pọ̀. wọn ò lè bára wọn ìyẹn ni pé wàhálà bẹni pé àlìkìyàmù ò lè dé mọ́nu torí pé káyì yóò lè bá ìkáyì láyé àbó lè báyìí àwọn bó ti wà láéláé bí ó ti wà nìyẹn ìyẹn láti mọ̀ pé kì í sin tánà bí gbèrò nìyẹn sallallahu alaihi wasallam ṣùgbọ́n gbà tó ti sún mọ́ra wọn lẹ́gbẹ̀ẹ́ báyìí ó jẹ́ ká ti mọ̀ pé èyí tí ń wí ni pé ọlẹ̀ mọ̀lẹ̀ mọ́ káyé ọparẹ́ lára báyìí òun náà lẹ̀ ìyẹn rà nàbì sọ fún wa sallallahu alayhi wa sallam náà eléyìí ni àpẹẹrẹ nínú àwọn àpẹẹrẹ yìí tá a fi pé ayé ó ti ń sún hadith mi tó nù sahih muslim bákan náà. eléyẹn ni ẹ̀rí ẹlẹ́kejì káfí máa mọ̀ pé àpẹẹrẹ ẹ̀pẹ́ yìí ọ̀parẹ́ tó jẹ́ kékeré náà ẹlẹ́kejì àbí alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì tá a fẹ́ lọ́bẹ̀ òun náà ni kú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn àwọn kan bẹ́ ń gbòòrò ní ìsìn wa ní ànábì òkú lẹ́mọ́dá ànábì òkú ajẹ́pá yìí ọ̀parẹ́ mọ́ nìyẹn sẹ́mi pé lázìmọ̀ ẹ̀ nìyẹn nti obi bì ọ̀rọ̀ wọn yẹn àwọn aburú tí ó bì nínú òkú haha náà wájà ti ń wájà sallallahu alayhi wa gba ìnábì òkú o ẹ bá gbọ́ sẹ́yìn bá ń sọ bá ìnábì òkú wọ́n máa bínú ni wọ́n rò pé haha ẹnu ẹ gbà bá ìnábì òkú haha ọlọ́run ní ìnáka máa yí ètò haha fún wa kò sì ní ká máa yẹn àbọ̀tọ̀ fún wa pé ẹ bá ti ń ka kúránì lọ ẹ fáyà yẹn o ẹ bọ̀lọ̀ kà mọ́ kò wí bẹ́ẹ̀ fún wa ẹ á jẹ́ ẹnu wọn ò ní gbà bẹ́ẹ̀ nu rẹ ọgbà ní Yorùbá ẹnu rẹ gbà lárúbáwá ń gbà náà torí òun kí ń jojúmọ́ náà lè kúránì lọ ànábì kú sallallahu alaihi o kí tí ara fẹ́ máa jiyàn bẹ́ẹ̀ sẹ́ ẹni tí wọ́n sin tí wọ́n sọ bí wọ́n ti kírun sí láà fún wa ẹnìkan wà sọ pé kò ẹni tí a sin ẹni tá a sin tá a wẹ̀ tá a kírun sí lára wa sallam tún lọ hajj ó tún ya Madina ó tún ya bí sàárè rẹ̀ ó tún wá ní òkú ah, ah. kí ló wá kù lẹ́yìn ìgbà tó tún rí sàárè àbí kò rí sàárè Madina yẹn wa sànàbí ikú ni ìwúlọ́wọ́ alágbára àti wíwá dídi ànábì rẹ̀ sallallahu alaihi wasallam dídi ikú rẹ̀ ló lágbára jù fún wa torí gbà wá mọ̀ pé nígbà tí ń bẹ láyé yẹn ayé ò lè ṣe kíni kò lè parẹ́ ayé ò lè parẹ́ nígbà tí ń bẹ láyé ṣùgbọ́n nígbà tó ti kú tán yìí ó yẹ ọmọ bà wá jù àwọn sàhábà tí wọ́n bá nàbí lògbà radiyallahu ta'ala anhum tí wọ́n lògbà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ọkàn tí wọ́n balẹ̀ ńgbà táwọn ibi ti ń bẹ̀ láyé pé ayé ti parẹ́ mọ̀mọ́ táwọn ibi kó láyé tán láti gbà náà wọ́n ti ń bẹ̀rù bí n tọ́lọ tó kù lórílẹ̀ ayé tó kù ní nǹkan gidi ayé náà lànàbì yẹn sallallahu alaihi wasallam ó yìí ti lọ ayé ò ní fálùmọ́ nìyẹn gbogbo wa yìí ètò ọlọ́run ni kí la wá sí kí la jẹ́ kí lẹ̀sìn wa kí la àwẹ̀ wa àwẹ̀ kí la ń gbà táǹjọra wa lójú mo gbé ah ah mo gba àwẹ̀ gan lọ́dún yìí kí ló gbà mo kírun dáadáa kí ló kí kí la ṣe kí ló san déédéé ẹ̀fọ́nrán kan ara wa kí ló san nu gbogbo tá à ń ṣe yìí ìwọ̀n rí wa ẹyọ kan péré tí ń hù tá à ń gé tí ń hù tá à ń gé tí ó sì tán bẹ́ẹ̀ láti ẹjọ́ yìí tọ́ka ni kọ́ka àtàǹbẹ̀lẹ̀ nǹkan mi lára wa. torí pa báyìí kú àìnẹ́bì sallallahu alaihi wasallam ó dẹ́rù bá àwọn ènìyàn púpọ̀ páyé ti fẹ́ parẹ́ ju jíjẹ́ ànẹ́bì sallallahu alayhi wa sallam ẹ̀rí eléyìí wà nù hadith akalẹ̀ kan tó wà nù sahih bukhari tí anabi wa tó sọ wípé tọ́ka fún Auf ibn Malik tó ní yá Auf ọ̀dọ́dù síta máa ka mẹ́fà tó fi máa ma páyé ti fẹ́ parẹ́ ìkànnú ẹ̀ ní màùtí ikú mi n ti kú mà pé ayé ń tán ń nìyẹn n ti kú ayé náà ti fẹ́ kú nù sallallahu wa sallam ẹlẹ́ẹ̀kẹta nínú hadith náà láti máa gbé lọ iná lè jẹ́ kí n sọ̀pọ̀ ẹlẹ́ẹ̀kan ẹlẹ́ẹ̀kẹta nínú àpẹẹrẹ páyé fẹ́ parẹ́ sí question one ẹlẹ́ẹ̀kẹta nínú àpẹẹrẹ páyé fẹ́ parẹ́ òun náà ni tó jẹ́ kékeré òun náà ni summa fatihu baitil maqdis ká lọ gba al-Aqsa wa padà lọ́dọ̀ àwọn kèfèrí ká gbà lọ́wọ́ wọn àpẹẹrẹ báyọ̀ parẹ́ ni wọ́n sì ti gbà kìí ṣe ti sin o wọ́n ti gbà láyé dání láyé Umar ibn Khattab ṣẹ́rí báyé ti tán báyìí wọ́n ti gbà àwa la kọ̀ǹtúrò rẹ̀ títí títí títí tó fi dàkókò táwọn jù wá lọ sí mítìn tí wọ́n bá gìn mọ́ Amẹ́ríkà pé àti gbogbo alágbára yìí pé àá gbọ́dọ̀ gbà padà ni tí wọ́n fi wá gbà báyìí ṣùgbọ́n a ti gbà a ti sì í dáná bí n sọ fún àǹbínú kìí sí ní tí ẹ tó ń tá a tó ń jà sí nìsín ẹlòmíràn àmọ́ súnmọ́ eré ìgbé àgbà kúdùsì padà àgbà kúdùsì padà ṣùgbọ́n àgbọ̀dọ̀ dàkẹ́ àmọ́ ṣiṣẹ́ àwọn sọ fún apá àlè gbà ṣùgbọ́n ní tẹ́ ń kà fún àánú hadith bí ni pé àpẹẹrẹ páyé ọ̀parẹ́ kan ni pé a sí kúdùsì á dẹ̀ ti gbà rí wọn ò lè sọ fún wa pé àpẹẹrẹ páyé ọ̀parẹ́ ni pé a gbà padà wọn ò sọ fún wa pé wọ́n gbà lọ́wọ́ wa náà padà bóyá wa la wá fà tí wọ́n fi rí gbà padà àwa ni ká ṣèkì ara wa wò bẹ́ẹ̀ yẹn bá gba nǹkan lọ́wọ́ ọ̀tá tọ́tà bá tún gbà padà lọ́wọ́ rẹ̀ wọ́n ní ó yẹra ẹ wò wọ́n ní kọ́ yẹra ẹ wò ọlọ́run kọ̀sàbò sísè ọ̀wọ́ lọ sàtẹ́wọ̀ ńgbọ́ gbà tán o túra ẹ̀ lẹ̀ lọ́fà táwọn ọ̀tá fi gba nǹkan wọn padà táwọn fi gbà lọ́wọ́ wa padà tó nípa báyìí ẹlẹ́ẹ̀kẹta nìyẹn ẹlẹ́ẹ̀kẹrin ikú àkúlura wọn àwọn èèyàn máa kúlura wọn. bẹ́ẹ̀ ẹran ṣe máa kú báwọn ẹran ṣe máa kú yẹn làwọn èèyàn máa kú àpẹẹrẹ àlìkíyàmá ni àwọn ìsìn ìṣẹ̀lẹ̀ náà wájọ bẹ́ẹ̀ ni ọ̀wọ́ bọ̀ sí súríà ni lọ́jọ́ kan wọ́n pa bíi ten thousand ọmọ èèyàn súríà pípa bí ìgbà tẹ́ ń pẹran kọjọ́jú rárá lọ́dọ̀ wọn ìka tó ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ní ìsìnkú ní Daesh òun tiẹ̀ àwọn ọmọ ẹ̀yìn ń pa wọn ń pa bàbá wọn báyìí ní nǹkan bí ọ̀sẹ̀ tó lọ àbọ̀sẹ̀ méjì sísìn ìkànnù àwọn ọmọ kan tó fẹ́ lọ ọbẹ̀ tí ìyá rẹ̀ nínú òní lọ kí ló fẹ́ lọ sí lọ́dọ̀ àwọn tó ń pààyàn tó ń ba yé jẹ́ yìí àtàgbẹ́ àtàbúrò wọ́n sì lọ mú ọ̀bẹ wọ́n sì gún ìyá wọn pa wọ́n yẹ tún dunnú pé yes àwọn wà lìjẹ́ náà pẹ̀lú pààrọ̀ pààyà wọn fìtínà nìyẹn ẹ bẹ́ẹ̀ sì ń pààyàn ní Suria bẹ́ẹ̀ sì ń pààyàn ní Iraq bẹ́ẹ̀ sì ń pààyàn ní ẹ gbogbo àyè ayé èyí tá ń pa fúnra wa ń bẹ èyí tá ìsàn ń pa dànù náà pọ̀ náà bí kan bá ti lọ ẹ̀tọ́ máa retí mi alẹ́bùlà ó ti ṣe tiẹ̀ tán èyí tó ń bọ̀ wá ìmí tó ń bọ̀ wá má fọkàn balẹ̀ ẹlẹ́mọ̀ pé yẹ ẹ̀sà tẹ̀ dúpẹ́ igbó rere ó ti lọ kí ni lọ àpẹẹrẹ ayé pé ọ̀parẹ́ nìyẹn ìmí tó ń bọ̀ tó tún jù bá ń lọ bóyá bàtà ni ó jẹ mọ́ńjẹ pé ẹ̀gbọ́dọ̀ wọ bàtà mọ́ àwọn yẹn bàtà máa fẹsẹ̀ rìn bí àwọn mẹ́wàá kan wọ bàtà lọ wọ́n sì kú lójú ẹsẹ̀ wọ́n wá dìtẹ́tì pé kíní kan wà lára bàtà tí ẹgbẹ́ ẹ̀gbọ́dọ̀ wọ àwọn yẹn tún ní wọ bàtà mọ́ tó bá yá. ìjọba ti lẹ̀ mọ́ báyìí ayọ́sà fún náà pé yá yá àfẹ́ kú tọ́lọ́wọ́n ọba sì ṣe iṣẹ́ rẹ̀ torí àkókò wa ọ̀yà ka lẹ́ẹ̀kejì. nínú àpẹẹrẹ páyé ọparẹ́ ni pé òun ò tí ì dé tó nǹkan báyìí owó ọ̀pọ̀ sí àròwó ná àròwó lò tẹ́rí pé lè tuntun tiẹ̀ àròwó ná àròwó lò ṣùgbọ́n títútù tiẹ̀ ó tutù lọ́jú ni o ó gbóná nínú ni ṣùgbọ́n owó gbóná lówó yẹn kì í ṣe owó tó gbóná owó tá a gbádùn owó tí ò wúlò ní ìyàbá wa kó one million sọ́wọ́ tó sì fẹ́ jẹun tí òòrùn jẹ tí ò fi jẹ ẹ láfún kí láǹfààní owó bẹ́ẹ̀ ọfẹ jẹun kò sì rí fira owó tí wà lọ́wọ́ ẹ ẹ pé owó gbóná nìyẹn owó tí ò sàǹfààní nìyẹn nú ẹ náà nìyẹn owó ọ̀pọ̀ débi pé ọmọ kékeré gan ọmọ kan tó millions millions. ẹ̀ ń bá ní ó sì ń ṣẹlẹ̀ báyìí náà àgbọ̀dọ̀ pé náà ní gangan ni ṣùgbọ́n jọ bí èèyàn bá ní one thousand naira lọ́wọ́ láyé ìgbà kan àwọn àgbààgbà kan wà láàrin wa báyìí wọ́n ní nǹkan bíi fifty years six ṣé bá ní one thousand naira lọ́wọ́ ó ra mọ́tò ọkọ̀ lé ń one thousand naira ní ìsìn ó fẹ́ lọ Ìbàdàn kó tó dé Ìbàdàn ó ti tàn kó tó dé Ìbàdàn ó fi wọ́ mọ́tò làtẹ́ nìyẹn kọ́nà kankan owó pọ̀ ṣùgbọ́n kò wúlò mọ́ tó sì yẹ kó wọ́n máa kí nǹkan máa pọ̀ sí ni kó wọ́n máa ní value sí ni owó ń bàjẹ́ sí nàìjíríà wọ́n wọ́n lòkè láyé kò kò kò kò tiẹ̀ lágbára rí ń tún já sí wọ́n sì ń ṣe wàhálà ibi àwọn fẹ́ ṣe àwọn agbára ọ̀ràn tọ́lọ́n bá ti dẹ́ wa ntọ́lọ́ ń dẹ agbára ẹnìkan ọ̀ka apá ẹnìkan ọ̀ka kí èèyàn gbọ́n bí nǹkan mi kọ̀ràn dídẹ ọlọ́run nìyẹn àwọn àpẹẹrẹ páyọ̀ parẹ́ nìyẹn pé owó ọ̀pọ̀ kò ní ní fálù sómi kò kán bẹ́ẹ̀. eléyẹn ni ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni pé fìtínà tawílẹ̀ kan nìyẹn fìtínà jẹ́pọ̀ fìtínà ní ìdààmú tí ó gbalẹ̀ gboko kọ̀ wá ní filé lárúbáwá larubawa lọ́lọ́run lànàbì sọ̀rọ̀ rẹ̀ bíbáyìí kọ̀ kàn wá ń bẹ̀ o àwọn ọ̀wọ́ bí kò sí ní ilé kan tí ó jẹ́ lé ìran lárúbáwá kan tí fìtínà yẹn ò ní wọ̀ kí á lọ́fà tó fi jẹ́ pé àwọn lé lé ìbá tí ò bá wa mọ́túwò àwọn náà jẹ àwọn ìfà kan táwa náà ṣe kíni tá a jẹ bítì náà bá sì délé ẹ̀kọ́ kan náà tó bá jẹ́ pé àwọn nìkan náà wọ́n ń ran kò sí nǹkan kan náà ìrẹ́ mi pé ah lárúbáwá bò nìkan ẹ̀yin náà àwọn náà jìfà táwa ọ̀jẹ̀ àbí ọlọ́mọ Yorùbá kan tó jẹ́ kan náà àwọn sàbí ànábìbì nítorí wà ní ọmọ Áfíríkà kankan àfi bilalu nìkan tá a máa sọ pé bilalu ọmọ ethiopia radiyallahu ta'ala anhu ọmọ yorùbá wo ọmọ haúsá wo lọ́jọ́ kan nínú àwọn tàbí ànábi ẹ̀yìn kí ló dé táwa náà fi jẹ́ ń bẹ́ ńgbà tí ọlọ́run tètè tí ò gbèdìdì lọ́dọ̀ wa ń bíbà yẹn ni táwa gbèdìdì ń bíbà yẹn ni a rí nu wa náà ìfà kan táwọn jẹnu tí wọ́n fi jù wa lọ inú ìfà tí wọ́n jẹ tòtí fìtínà kan bá wá tọ́jú pé àwọn nìkan náà ni wọ́n jẹ kọ̀yọ́jọ́ wa lójú ọlọ́run ọ̀tàbòsí pé fìtínà yẹn tó bá dé kò ní fi lé kankan lẹ̀ nínú gbogbo ilé àwọn Lárúbáwá tí ò ní wọbẹ̀ yọ dára bó ti wulẹ̀ káyọ̀tì strong tó yọ wọbẹ̀ fún yóò ṣe tí ó ṣe kó tó lọ tó nípa báyìí eléyìí bá ní èyí tó wá jẹ́ parí ń bẹ̀ tó jẹ́ nàmbà seven nínú hadithi òun náà ni takunu bayinakum. eléyìí ogun ni tí ó tún ṣẹlẹ̀ níparí ayé kí lógun náà òun náà ni pé kógun náà ò tó wáyé agreement kan wà láàrin àwa mùsùlùmí àtàwọn jù agreement kan wà wípé àní tampa ara wa àní sí ara wa ní sùtà àní sí ara wa ní sùtà àní jà ọ̀rẹ́ làwọn máa ṣe àwọn ò jà mọ́ àjọ sáyẹn rẹ̀ àná sáyẹn rẹ̀ àwọn wa máa pé àdéhùn tiwa lọ wọ́n ń bi táwa ti ń pé àdéhùn lọ yẹn àwọn ń tàn wá pé ẹ fi wọ́n lẹ̀ à ń gà wọ́n ẹ̀yin ti dáwọ́ lẹ̀ ẹ ti dẹra lẹ̀ wọ́n ti ń set kalẹ̀ tiwọn lábẹ́nú wọ́n kàn yọ sí lójijì ni ẹ bàbá wọn lẹ́ẹ̀kan náà ànábì wa ka iye nọ́mbà tí wọ́n jẹ fún wa ń bí báyìí sallallahu alaihi wasallam ẹ rí i pé ìmọ̀ kọjá àmọ́ kí n tún sọ nọ́mbà ọmọ ogun tí ó ṣẹlẹ̀ eléyìí ànábì nìkan ti ń sọ ọlọ́run ló fún un lọ sàlàyé ẹ̀ fún àwọn nọ́mbà àwọn ẹ̀ máa gbọ́ ó ní fayatunakum tahta thamanina ghaya eighty eighty ni flag àsíá tí wọ́n gbé lọ́wọ́ lábẹ́ àsíá kọ̀ọ̀kan bí wọ́n ti máa jagun ní ànábì ń sàlàyé fún àyẹn gbogbo ẹni tí bá ń lo ogun tí ó bá lo flag kọ̀mọ́gún jà nìyẹn bí wọ́n ti ń jà láti láéláé nìyẹn iná wọn ń lòdì sí iná ẹ̀rí pé gbogbo àwọn tí ń jagun ó ta flag kalẹ̀ bí wọ́n bá wà wọ́n fi nọ́mbà síbẹ̀ eré ní márùn eré ní two ó ní eighty ní flag tí wọ́n gbé lọ́wọ́ ṣùgbọ́n lábẹ́ lẹ́yìn flag kọ̀ọ̀kan eh, àsíá kọ̀ọ̀kan twelve thousand ọmọ ogun ni ó wà ń twelve thousand ọmọ ogun ẹ wá fi twelve thousand times eighty ẹ̀wù tí ó mú wá iye tí ó mú wá yẹn ni nọ́mbà ọmọ ogun àwọn kèfèrí àwọn Yahudi àwọn Júù níjọ́ náà wọn ò sì pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n wọ́n yẹn nọ́mbà wọn ti wá rí nọ́mbà sí wọ́n rà ní. wọ́n rà fight pẹ̀lú àwa tá ti torí àkókò wa èyí tó jẹ́ nàmbà eight nínú àwọn àpẹẹrẹ ọjọ́ àlùkìyàmà kékeré òun náà ní ṣìkọ́kùl kọ́mọ̀ pé òṣùpá là sí méjì fún ànábì wa sallallahu alaihi wasallam eléyẹn á dúró ń bẹ̀ torí àkókò ìtọ́f àti pé náà la wà àkókò oṣù yọ púpọ̀ kò sáàyè kẹ̀kẹ́ ọ̀rọ̀ àbí tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ púpọ̀ jù nọ́mbà eight yẹn báyàbẹ̀lẹ̀ ti gbé padà nígbà tí ọba ti gbà mí ọlọ́run ọba kó ṣe ìta ní àǹfààní fún wa. àwọn nǹkan tí anabi mention fún wa yìí sallallahu alaihi wasallam nínú àwọn sáyìn tá a fi máa màgbá yìí ti fẹ́ parẹ́ yìí tó jẹ́ kékeré yìí mẹ́jẹ̀ẹ̀jọ yìí méjèèjì tá a gbọ́ lónìí ọlọ́run jẹ́ kó yé wa délẹ̀ àwọn orí tí ń bẹ́ ń bi gbọ́rọ̀ ọlọ́run kó sì máa gbọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam kọ́lọ́run kó fẹ́ni àtàwọn àbẹ lọ́wọ́ fún gbogbo ẹnikẹ́ni tó ní ìbànújẹ́ lọ́kàn nínú wa kò sẹ́ni tí ń bẹ ń bì tí ò ní ti ń dùn kò tó ń tọ̀hún gbogbo wa tá a ní ti ń dùn wá lọ́kàn ọ yàtọ̀ ọ̀tọ̀ síra wọn ni gbogbo ti ń dùn wá yìí à ń bẹ̀ ọ́ torí pé àkókò tá a ti ń ṣàdúrà yìí àkókò sì jábà ni gbígbàdúrà yìí ni a fẹ́ sínú ni àdúrà gbà náà àtẹni ọlọ́run gbogbo àwọn tí wọ́n gbogbo ó kéré ni ó tóbi ni ọlọ́run ọba báwa mú bànújẹ́ náà kú o bàbá mu kú tán mọ́tún dá padà wàá báwa padà mọ́ àwọn orí ńláńlá tí wàá máa ń tẹ̀lé lẹ́yìn ìgbà tó bá mú bànújẹ́ kú tán tí ó tún máa tẹ̀lé ra wọn tí ó tún máa tẹ̀lé ra wọn oníyànjú kò sí fẹ́ni kankan wa abẹ́ ìgbàgbọ́ wa àtẹ̀sìn wa jẹ́ kó máa lékún sí ọlọ́run ọba abẹ́ ọlọ́run ọba ayé wa àtètò ayé wa jẹ́ kó máa dáa sí ọlọ́run ọba abẹ́ ìrẹ́ ọlọ́run ọba ìsìláàmù wa yìí mọ́jẹ̀kọ́ lẹ́yìn láéláé abẹ́ ìrẹ́ ọlọ́run ọba pẹ̀lú àánú rẹ sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam jẹ́ kó tó máa lọ sókè sí dáadáa ni gbogbo nǹkan tí ó da tí wọ́n fi ń kó bẹ́sìn láyìn mọ̀kan ní ti bídíà ní táyìn mọ̀kan ọlọ́run ọba kó bá agbára lára gbogbo ẹ̀ gbogbo nǹkan tí ó gbé ìsìláàmù lárugẹ ọlọ́run ọba kó ibẹ̀ la bí wa sí ibẹ̀ náà la wà ọ gbọ́dọ̀ má ṣàdúrà fún ọlọ́run wò àtúnbẹ̀ ọ́ ìlú wa tá a wà ń bẹ̀ yìí kò rọrùn fún wa ń bẹ̀ lákòókò yìí gbogbo wa náà la mọ̀ bẹ́ẹ̀ wọlọ́run ìwọlọ́ba tó nírọ̀rùn lọ́dọ̀ tó sì máa bó ṣe fi sínú nǹkan mú rọrùn wá fún wa lórílẹ̀ nàìjíríà yìí gbogbo áńgù tó yẹ kó yẹ ìrọ̀rùn ọ wà tí ọlọ́run gan mọ̀ pé ò sí ń bẹ̀ ìtawà gan mọ̀ ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ tí wọ́n sì máa ń bẹ́ẹ̀ báwa fi rọrùn sí gbogbo ọbẹ̀ lọ fún wa àwọn adarí wa tí wọ́n fi máa darí wa tí rọrùn fi máa jẹ́ tiwa àti àtàrà ilé àtàrà oko ọlọ́run ọba kó máa darí wọn síbẹ̀ gbogbo nǹkan tí ó kó wàhálà bá wa nínú ètò ayé wa ọlọ́run máa darí wọn síbẹ̀ ọlọ́run ọba state tiwa tá a wà yìí títí ẹ̀sìn state mi pè lọ́sàn mọ́ ẹ̀sìn state ní state wa yìí ọlọ́run ọba ọmọlúwàbí state ẹ̀sìn jàre ọmọlúwàbí state ẹ̀ pè lọ́mọlúwàbí náà stéètì wa yìí tó pè lọ́mọlúwàbí stéètì ọlọ́run ọba bá wa ràn wá lọ́wọ́ lórí ẹ̀ àwọn adarí wa ń bẹ̀ náà ọlọ́run ọba bá tì wọ́n lẹ́yìn àwa náà tí wọ́n ń darí náà ọlọ́run ọba kó wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa náà gbogbo nǹkan tá a fi máa ṣẹ̀sìn wa tá a fi máa ṣayé wa nírọ̀rùn ọlọ́run ọba kó fẹ́ ẹnìkọ̀ọ̀kan wa wa bihamdik wa atubu